السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékèké ọlọ́run ọba àti ajẹ́njẹ́tọ́ ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam ajẹ́rìí kí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni ajẹ́rìí kí ọlọ́run ọba yìí ọba tí ó tọ́ láti wá orogún pẹ̀lú ẹni ilahul awwalina wal akhirin òun náà ni ọlọ́run ọba ọba àwọn ẹni àkọ́kọ́ ọba tó yẹ pé òun náà ni àwọn ẹni àkọ́kọ́ ń jọ́sìn fún wal akhirin òun náà sì ni ọba àwọn ẹni ìgbẹ̀yìn. ọlọ́run ọba lọ́ba tó yẹ sí pé. ọba tí ó ń bẹ nígbà tí ó ti sí nígbà tí ó ti máa ṣí nǹkan kan tí ó sì sí ìbẹ̀rẹ̀ fún bíbẹ̀rẹ̀ òun náà lọ́ba tí ó sì máa bẹ nígbà tí ó bá sí nǹkan mọ́ tí ó sì ní sí òpin fún ìmọ̀bẹ ọlọ́run ọba. ayyumu samawati wal ard òun lọ́ba tí. ó gbé sánmà àti sánmà méjèèjì àti ilẹ̀ dúró òun lọ́ba tó sì dágbé fúnra ara rẹ̀ tí ò ní bùkátà sí nǹkan kan nínú àwọn ẹ̀dá kó tó di pé yóò lè dá dúró àyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba. àyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí gbígbangba ọlọ́run ọba àti gẹ́gẹ́ bó ṣe tọ́ sí títóbi agbára ọlọ́run ọba. bákan náà ajẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam abdullahi wa rasuluhu ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. afdalu man dabba òun náà ló fi ń lóore jù nínú àwọn ẹ̀dá tí ọlọ́run bá àlékẹ́ ládá ìmáàmù Saqalayn òun náà sì ni aṣíwájú gbogbo àti èèyàn àtàlìjànú àlékún ìkẹ́ ọlọ́run bá àtúrà jẹ́jẹ́ tán ọlọ́run bá kọ́mọ́bá nàbì sallallahu alayhi wa àti àwọn aráàlú ànábì sallallahu alayhi wa sallam at-tayyibin at-tahirin àwọn tí wọ́n jẹ́ at-tayyibun àwọn ẹni rí at-tahirun àwọn ẹni mímọ́ àti àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam al-abrar al-kiram àwọn ẹni rí àwọn alápọ̀nlẹ́jù nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ba. àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam ila yawm al-qiyama títí di ọjọ́ gbẹdẹ al-qiyama. نسأل الله تعالى أن يجعلنا منهم abẹ́lẹ́ ọba kí ọlọ́run ọba kí ó ka àwa náà kúnnú wọn kọ́lọ́run ọba kó sí àwa náà nìkan ní ara wọn la ilaha illallah ọ̀rọ̀ tí a ń gbéyàwó lọ òun náà ni àwọn àṣejù eléyìí tó gbé Mustapha Rasheed Mustapha Abubeji igbákejì Jabata ọ̀rọ̀ tí ó sọ di ẹlẹ́wọ̀n àwọn àṣejù ẹ̀ eléyìí tó ṣe àwọn àtayọ aláàrẹ̀ eléyìí tó ṣe tó fi di pé ó di èrò ẹ̀wọ̀n òun náà la ní kí a gbé yẹ̀wò wípé ǹjẹ́ nǹkan yìí ṣé ya súnà ní jẹ àbí ya bídà aleykum salam ṣé ya tó ń jẹ yìí tó ń jẹ lórí súnà ní àbújẹ lórí bídà àti sóòrùl adab àtàìlẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nìkan tí a ń gbé yẹ̀wò kí yọ wà di pé alámọ̀rí yìí yọ wà dàrú mọ́ àwọn èèyàn lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ aburú àti ewu àwọn wọ̀nyí wọ́n ń sọ lórí àwọn ẹ̀rọ ayélujára lórí social media kékeré ni tó bá yẹ ẹ̀yin mùsùlùmí ẹ̀ wá ń gbéra yín lọ sí court ẹ̀ ń tira yín mọ́lé àwa mùsùlùmí kan náà àwọn mùsùlùmí kan sọ yẹ ká mọ̀ ṣe báyìí síra wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ń gbára ta láwọn tí ò mọ bí àwọn wọ̀nyí bọ́n ṣe burú tó àwọn wọ̀nyí wọn gba ẹnì kankan ní mùsùlùmí àyàfi ẹni tí ó bá ń tẹ̀lé àkídà wọn gbogbo ẹnikẹ́ni tó wá ti lè yapa sí àkídà wọn kò kí ń ṣe mùsùlùmí lọ́dọ̀ wọn sọ àwọn tẹ̀sí ẹ̀ ń wulẹ̀ ń tẹ̀ fẹ́ máa tara fún pé a àwa mùsùlùmí tó yẹ ká máa ṣe báyẹn fúnra wa àwọn tí ò gbà yín ní mùsùlùmí jẹ ni wọn àgbà yín jẹ ní mùsùlùmí. tó bá yẹ pé ẹ bá mọ bí wọ́n ṣe rí ni àti àdìsọ́kà wọn bó ṣe burú tó ni èèyàn ní káànú wọn pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí wọn. báyìí èyí tó máa fẹ́ ká sàlékún ẹ̀ ni nítorí bí aburú wọn bó ṣe lágbára tó. ṣùgbọ́n àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa bóyá burú àwọn eléyìí ṣe lágbára tó so táwọn rò náà ni pé a mùsùlùmí sí mùsùlùmí ẹ̀wá ń tira yín mọ́lé mùsùlùmí sí mùsùlùmí ẹ̀wá ń ra yín lẹ́wọ̀n tó dára yẹn sòtí yẹn bá fojú bọ̀rọ̀ gidi wò bẹ́ẹ̀ tí ò mọ bí àwọn yìí ṣe burú tó ó ṣeé ṣe kí yẹn máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí torí lọ́pàá ló so eléyìí tí àwọn ń gbéyàwó lọ òun náà ni pé ìgbà tí wọ́n bi Rasheed Mustapha léèrè nípa wípé ǹjẹ́ ẹ lè kírun lẹ́yìn oníbídà ó ní béèrè tí wọ́n béèrè yẹn ń kọ́ o ó ní béèrè kan tó yẹ sí pé kò wọlé ni ó nítorí pé nínú aslu nípìnlẹ̀ ni pé àwọn oníbídà yìí ń kọ́ o ó yẹ kí ìjọba máa pa wọ́n ni ìwọ náà wà nínú àwọn tó ń pè lóníbídà tó ní kíjọba máa pa yẹn o tábà ń sọ pé ní bídíà tábà ń sọ pé ní bídíà kìí ṣe àwọn àgùntàn kìí ṣe àwọn ewúrẹ́ náà ń pè bẹ́ẹ̀ o kìí ṣe àwọn àjànú ìwọ gángan tó sínú ẹgbẹ́ wọn yẹn ìwọ gángan náà ń pè ní bídíà pàápàá jùlọ ìwọ tó tiẹ̀ tó ń lo tẹ̀sùbà ìwọ tó ń ṣe mọ́lídù ànábì sallallahu alaihi wasallam ó gbà yí pé ó yẹ kíjọba pa ọ́ ni nǹkan tó ń sọ nìyẹn ó tí ọba lọ fi owó kalẹ̀ síwájú àfa pé àfa ẹ̀ bá ń bẹ lọ́hùn ó lẹ́lẹ́bọ ní ọ́ ó lò ti ṣẹbọ báyẹn ó nírú ẹbọ táwọn kèfèrí ayé ànábì kó sí náà nìyẹn àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ àgbákò ó ń bẹ lẹ́nu àwọn ọmọ wọ̀nyí inshallah tó bá tásìkò tó yẹ kí n pílé ọ̀rọ̀ yìí ẹ gbọ́ bó ṣe burú tó wàláhi mo fọlọ́ bá búra ọ̀rọ̀ kan tó yẹ pé lam yasbiqhu ilayhi ọ̀rọ̀ kan tó pé ẹnìkan nínú àlùmọ̀ kò sí ẹnìkankan nínú ìtàn Islam tó ṣáájú ẹ̀ sọ̀rọ̀ nǹkan báwọn rí láyé kò sí ẹnìkan nínú àlùmọ̀ Islam yìí tó ṣáájú ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ìròrí kan sì ni tó yẹ sí pé lam yusbaq ilayhi ẹnìkan ṣáájú ẹ̀ sọ ṣé báyìí nísìnyí so táwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa ma àwọn táwọn kẹ́dùn fún àwọn tí ò láàánú tí ò láàánú wọ̀ gan lójú fúnra rẹ̀ ẹni tó gbà pé wọ́n gẹ̀ pípa lọ́yẹ kan pa ọ́ wọ́n sọ pé ẹ̀sọ́ ẹ̀ka mọ̀ tì mọ́ ẹ̀sọ́ ẹ̀ka mọ̀ tìra ọmọ ní àwa mùsùlùmí àwa kìíní kan owó òwúlẹ̀ kọ̀ gbà wọ́n ní mùsùlùmí níwọ̀n tó ń tara fún yẹn kò gbà pé mùsùlùmí ni ọ́ ẹnu mọ́jẹ̀mú kan tó fi gbà pé mùsùlùmí ni ọ́ ni pé kọ́ máa tẹ̀lé àwọn ìròyìn wọn tó gbé kalẹ̀ yẹn tó o bá ti máa tẹ̀lé tí wọ́n ní ìròyìn tó ń gbé kalẹ̀ yẹn kò wọ̀ gbá wọlé ìwọ́n ní nǹkan mìíràn tó yapa sí i ó gbá torí pé ọgbọ́dọ̀ máa tẹ̀lé ni àwọn lànàbì tó ẹ̀kọ́ máa tẹ̀lé ṣé wàá nísìnyí sọ àwọn ni alùsùnà tó ẹ̀kọ́ máa tẹ̀lé tó ń tara àwọn kọ̀wárìjì sòtọ́ ọba ti lè tẹ̀lé wọn báyìí òun lọ́nà tó lè fi mórí bọ́ ó di kèfèrí ni sọ ilé báyìí ni àfi ń tàmọ́lẹ̀ sí àwọn nǹkan wọ̀nyí ìbéèrè tó wá bí léèrè tó sọ wípé ìbéèrè yẹn ń kọ́ o tó ní ìbéèrè yìí kìí ṣe ìbéèrè tí ó yẹ ká máa béèrè nítorí pé tó bá yẹ pé ìjọba bá ń sojúṣe wọn ni tó bá ti pa wọ́n ni sòtá lẹ́ẹ̀mọ̀ wá béèrè pé sọ̀rọ̀ ká máa kírun lẹ́yìn sókù lẹ́ẹ̀mọ̀ wá béèrè ká máa kírun lẹ́yìn. àwa láwọn béèrè wọ̀nyí wọ́n bi àwọn àgbàfà tó ń pé gbogbo ayé pátá ni wọ́n gbà wọ́n láàfà débi pé ìjọba Saudi ìjọba Saudi Arabia wọ́n gbà pé àwọn eléyìí àwọn náà ni mufti tó ń pé gbogbo tí àlámọ̀rí ẹ̀sìn bá dàrú mọ́ yín lójú ẹ wá bi wọ́n léèrè ìmọ̀ wọn kájú ẹ̀ àwọn wọn kájú gbogbo ayé ló sì gbà fún wọn bẹ́ẹ̀ pé káyì àwọn eré olùmọ̀ ni wọ́n hatal shusad kódà àwọn tí ń pẹ̀ gan wọn gan àwọn tí ń pẹ̀ gan wọn àwọn gan mọ̀ pé nǹkan ń bẹ lára wọn wọ́n kàn ń pẹ̀ gan wọn ni. torí ìgbà tí èèyàn bá fẹ́ pẹ̀ gẹ̀rì yóò ní ẹ̀rín wo náà ní yorùbá ẹni tí ó pẹ̀ gàjàrà kú yóò lọ nǹkan fìrí. èèyàn bá rí kápá rẹ́rìn náà kí wọ́n lé ní gbẹ̀ngbẹ̀ mo rí kíní mo lẹ́kọ̀ọ́ ẹ̀rọ <laughs> àbòsí ti wọ́n wá o eré kọjá pé mo rárá ẹ̀kọ́ kékeré kan tó kọjá mi ṣé bá ní sí amẹ́ni tí ń sọ pé òun rárá ẹ̀kọ́ kékeré kan òun gán mọ̀ pé ẹranko ńlá lòun rí ọkàn fi pẹ̀gẹ́ ẹni ọmọ pé ẹranko ńlá lòun rí àbí kéèyàn rí kí ẹja ẹja wéèlì àbí sáàkó dòdò rú wá ní ẹja kékeré kan dòdò rú mẹ́wọ̀ <laughs> ẹja kékeré kan da odò rú mẹ́wọ̀ ẹja tí ń tẹ́ nìkan ibi ọmọ ẹja kan ibi tí sáàkì bá ti da odòrú kẹwàá lọ́mọ ẹ̀mẹ̀ ọmọ ẹja kan lọ́dọ̀ odòrú mẹ́wọ̀. ṣé mo pé kódà òun gán mọ̀ pé òun gán mọ̀ pé ńtọ́ dodòrú wẹ̀ ṣe kìí ṣe ẹ̀dá kékeré ẹ̀dá ńlá tààrà ni tó tóbi jèèyàn lọ ẹ̀dá ńlá tó lè gbódìdí èèyàn mi ni. sókè láyé fàánù ni pé nítorí pé láwùjọ wa yìí àwọn èèyàn máa ń tán pè láàfà kìí ṣerú àwọn ọmọ Rasheed Mustapha Jabata yìí kèésà wọn yóò náà ń pè láàfà gbogbo àwọn bíi aláṣẹ àwọn bíi halabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹgbẹ́ àtàkẹgbẹ́ wọn gbogbo àwọn yìí nǹkan náà ń pè láàfà wàláhi làzim kódà wọn kì í ṣe student of knowledge wọn kì í ṣe ẹni tí ó qualify láti máa ròyìn pé wọ́n jẹ́ student of knowledge tẹ́lẹ̀ tẹ́tí alẹ́ kí wọ́n lọ́dọ̀ àwọn àfà eléyìí báyìí mo fi ọlọ́run bá tó dá mi búra bó ṣe rí ni mò ń sọ yẹn ṣé báyìí nísìnyí bó ṣe rí gan ni mò ń sọ yẹn. so ah inshallah ó ṣeé ṣe kíjoko yìí ká padà tẹ́kíá tanáǹpẹ̀ láàfáà gan ìjókòó yìí ti ṣàlàyé rí nípa ìwọ̀ àwọn àfáà nínú ẹ̀sìn ipò tọ́lọ̀ bá àdégbélá gbé wọn sí yẹ́rìí pa ti ṣàlàyé ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí inú kìtàbà àti súnà bẹ̀tì tánà ń pè lágan sórí àníṣe man huwa al-alim wa man alladhi yasluhu an yakuna aliman. talẹ́ni náà tó tó tó tọ́ láti jẹ́ olùmọ̀ talẹ́ni náà tá a lè pè lólùmọ̀ àìlè báyìí á ṣàlàyé ẹ̀ pé àwọn àwọn ìròyìn wo lọ́gbọ̀dọ̀ pé sára ẹni tá ń pè lólùmọ̀ ká tó pè lólùmọ̀ àwọn nǹkan tá jòkó ìsàfẹ́kù ẹni àmọ́ àwọn eléyìí tá ń ṣàlàyé yìí sọ̀rọ̀ tó yẹ sí pé ìmọ̀ wọn kárí ilé ó kárí oko ni ìmọ̀ wọn ó kálé ó kákó àǹfààní wọn ìmọ̀lẹ̀ wọn dẹ̀ tàn káàkiri gbogbo àgbáyé kò síbi náà lórílẹ̀ ayé lónìí tí wọ́n ti máa ń tẹ́ ní Sheikh Bombaz kò sí orílẹ̀ ayé tí wọ́n ti mẹ́ta ń pè ní kò sí orílẹ̀-èdè náà tá ti pè ní Sheikh Bombaz ṣé báyìí ní sísọ tí a bá lọ àwọn ọ̀rọ̀ wọn làwọn ń gbéyàwó lọ àti ka àwọn tó pọ̀ lánàá pé irú fatuwa tó di ọkùnrin ọmọ Rashid ìlérí tó ní pípa lọ́yẹ̀ ká máa pa wọn tẹ́ ń béèrè nípa wọn yìí wọ́n bí àwọn àgbàfà ìlérí àwọn òní pípa lókùtọ̀ yẹ ká máa pa wọn o. àti kàńtọ́ pọ̀ lánàá ẹ̀jẹ̀ ká tó wò kan lónìí ẹ̀jẹ̀ ká tó wò bí àwọn bíi mélòó kan a kàbáyà bíi méjì sí lónìí àwa tún gbé ti Sheikh Salih Al-Uthaymin wò lónìí náà bákan náà àgbàfà làwọn náà kọ́lọ́ọ̀bà àlékẹ́lá kọ́ bá kẹ́ gbogbo wọn àwọn tó ti kú nù wọn àwọn tó sì wà láyé inú wọn kọ́lọ́ọ̀bà àlékẹ́lá kí ọba wa sọ wọn kọ́lọ́ọ̀bà kí ọmọ kàwọ́ kẹrẹ kú lára ẹnì kọ̀ọ̀kan wọn àtàwọn náà la ilaha illallah. fatawa nur aladaru, darb òun náà ni à ń gbé yẹ̀wò tabalawo fatawa nur aladaru darb yìí náà page seventy one mujalladu ẹlẹ́ẹ̀kejìlá volume twelve volume twelve mujalladu ẹlẹ́ẹ̀kejìlá ìbá téèyàn bá ti ń wo àwọn nǹkan wọ̀nyí gan ẹlẹ́tì mọ̀ pé àwọn ilé báyìí èèyàn tí ó ṣe tíra tí tí ń dọ́bi tó yẹ pé this is this is eléyìí báyìí tá a wú yìí twelfth volume la fẹ́ kà yìí volume ẹlẹ́ẹ̀kejìlá lélẹ́yìí kò kò kò takú kéde pé volume méjìlá náà ni ó jù bẹ́ẹ̀ lọ o and volume kọ̀ọ̀kan volume kọ̀ọ̀kan ó kọjá seven hundred pages ní volume kọ̀ọ̀kan náà tọ̀ gbàtẹ́nìkan ó sì gbàtẹ́nìkan ó sì pẹ̀gàn ẹ láwọn ẹjẹ́ tó ń bá ti wo kí làwọn yóò fi ń jà fà àwọn ẹni láwọn tíra pẹlẹbẹ kẹlẹbẹ kẹlẹ yìí dẹ́kàn ṣe dẹ́kàn ṣe èyí ò tíra pẹlẹbẹ pẹlẹbẹ òun náà ọkàrí ayé <laughs> ọpẹ́ ní fọlọ́hún pẹlẹbẹ pẹlẹbẹ ti ẹ̀dà tọ́jà rè pamphlet ti ẹ̀dà tọ́jà rè àwọn <laughs> àdékòlè àkọ́kọ́ e, epo tíra epo sọlọ́n sànúdé lára kan náà àwọn tíra pẹlẹbẹ pẹlẹbẹ ìdíkejìlá rẹ ìdíkejìlá tíra pẹlẹbẹ pẹlẹbẹ la mẹ́ka ìdíkejìlá. هل يجوز أن أصلي وراء إمام مبتدع ويدعو إلى بدعته إبرني ولسطفني هل يجوز إن جدت أن أصلي wàrọ́ ìmáàmì mùtẹ́dẹ̀ẹ́ tó tọ́ fún mi tó tọ́ kí n kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ oníbídà tó tọ́ bẹ́ẹ̀ sẹ̀fẹ́rù béèrè tán bí ọmọ Rashidi ilé rẹ̀ lélẹ́yìí tó ní kí ló ṣubú dẹ̀hún pípa lọ́yẹ kí ẹ máa pa wọ́n kódà wàyẹ̀ dẹ̀ẹ́wù ìlà bìdà àtìhì ó tún wá máa ń pèpè sí bídíà rẹ̀ kẹsẹ̀ pé ṣe bídíà nìkan ètò máa ń pèpè sí bídíà náà ṣé mo lè kírun lẹ́yìn ẹ̀ jawab ìdáhùn ni pé al-imamu al-mubtadi'u yajibu rafi'u anhu lil jihati al-mas'ula wọ́n ní ìmáàmù tó bá jẹ́ oníbíríà ọtọ́ka lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn aláṣẹ ìyẹn máa ń gbérú ẹjọ́ àwọn bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn aláṣẹ pé ẹ ẹ dàgbẹ́ bá wa yọ̀ mọ́mú mọ́sálásí wa o ẹ bá wa fi ẹlòmíì ẹ bá wa fi pààrọ̀ ẹ̀ torí kátàkátà lókùtà ń ṣe báyìí dídí àlókù tí wọ́n yẹ kéde tí wọ́n ń gbé lárugẹ wọ́n ní al-imam al-mubtadi'u yajibu ar-raf'u anhu lil-jihat al-mas'ula àwọn tí ọ̀rọ̀ kàn àwọn aláṣẹ àwọn authority ká gbé ọ̀rọ̀ rẹ̀ lọ́sọ̀dọ̀ wọn hatta la yanshura bid'atahu wọ́n ní tí òfin ní máa tí òfin ní máa fọ́n bídí ààrẹ ká ẹ lọ ẹ lọ fẹjọ́ rẹ̀ sùn káyọ̀dé sẹ káyọ̀dé sẹ lápá. amma salatu àmọ́ kákírun lẹ́yìn irú àwọn èèyàn báyìí falana fiha tafsilun wọ́n ní a ní àwọn ọ̀rọ̀ fẹ́sùwẹ́wẹ́ lórí ẹ̀ a ní àwọn ọ̀rọ̀ fẹ́sùwẹ́wẹ́ lórí pé ìjà lè kírun lẹ́yìn rẹ̀ in kanat bid'atuhu tukaffiruhu wọ́n ní tó bá yẹ pé bídíà ti ń ṣe tó bá sọ́ di kèfèrí ya'ni kafiran wọ́n ní tá a ni pé tó ti di káfíìrì pẹ̀lú bídíà rẹ̀ minal bidai shirkiya tó yẹ pé bídíà ti ń ṣe náà bídíà ẹbọ ni fala yusalla khalfa wọn láàrin kírun lẹ́yìn rẹ̀ ẹ dákun táwọn ti ń sojo rèé sọ́ọ̀rọ̀ ilé ìjọ rẹ̀ ti ń sojo wọ́n ní àní kírun lẹ́yìn èèyàn tó bá rí báyìí. wàyẹ́jìbù àẹ́zìlùhù wàyẹ́jìbù àẹ́zìlùhù wọ́n ní kódà ọ̀ràn yẹn ní fún wa ká yọ ní imam. pẹ̀tọ̀ bàbá ó dàbí pé ẹ bá wa bọ́ sẹ́yìn ibi tẹ́ ẹ bá dé yìí ẹ̀yìn lọ́yẹ̀ kẹ́ ẹ máa tò ẹ má sì rún wa lóbò kò yẹ báyìí nísìn wàyẹ jìbọ ẹsùlùwò ìjọba ṣe kí ni ìjọba ó yọrù yẹn bẹ́ẹ̀ ní imam. wa in kanat bid'atuhu mufassiqatan laysat mukaffiratan wọ́n tó bá yẹ pé bídíà tó ṣe tó bá yẹ pé bídíà tó wá kó sí bídíà ti ń ṣe tó bá yẹ pé bídíà tọ́sọ́ di pòkì ni tọ́sọ́ di ẹlẹ́ṣẹ̀ tọ́sọ́ di fásitì ni lẹ́yìn sàtìmọ̀kà sí rọ̀tàn tí kìí ṣe lè tọ́sọ́ ẹ̀dí kẹfẹ́rí yá ẹ̀ ní láyé furusọ̀ híbùhà tó yẹ sí pé ẹni tó ṣerú fídíà yìí kò di kẹfẹ́rí pẹ̀lú fídíà rẹ̀ fasọ̀láàtù khalfahu sahihatun wọ́n ní ká kírun lẹ́yìn rẹ̀ ọlá làáfíà o ká kírun lẹ́yìn ṣe ni ó lálàáfíà láàkì yambaghi asáyù fi ìbáyàdìhì ní wùlátì umur wọ́n yà máa ń tọ́ fún wa ká máa gbìyànjú bí a ṣe bá ṣe lè jìnnà látọ̀dọ̀ àwọn olórí ká lọ báwo olórí pé ẹ dákun ẹ bá arọ ìmáàmù wa lóye. hatta yuwalla ghayruhu sahibu sunnah wọ́n ní kí a lè bá àyàn ẹlòmíì tó yàtọ̀ sí tó jẹ́ onísúnà wassalatu khalfa al-fasiqi wọ́n ní ká kírun lẹ́yìn pòkì al-aasi tó jẹ́ lẹ́ṣẹ̀ wa khalfa al-mubtadi'i alladhi la àti ká kírun lẹ́yìn oníbídíà tí ò di kèfèrí sahihatun ó lálàáfíà ó lálàáfíà lakinnahu ma yanbaghi. ولكنه ينبغي العدل مع الإمامة wọ́n ní àmọ́ ó tọ́ kí èèyàn jẹ́ onídéédé èèyàn onídọ́gbandọ́gba ẹni tó dúró déédéé nú ẹ̀sìn nígbà tí a bá fẹ́ sí kíni o tá a bá fẹ́ yẹn ní imam ìjẹ́ olórí ìjẹ́ aṣíwájú kírun ó bùkátà kíyàn jẹ́ kíni kíyàn jẹ́ onídéédé amma idha kana kafiran wọ́n ní àmọ́ tó wá jẹ́ kèfèrí ni fa innahu la tasihu imamatuhu wọ́n ní ìròyìn báyìí ìjẹ́ ìmáàmù rẹ̀ lálàáfíà kò lè jẹ́ máàmù fún wa wala salatu khalfahu wọ́n ní kódà kákírun lẹ́yìn rẹ̀ ńkọ́ o kò lálàáfíà kákírun lẹ́yìn rẹ̀ lálàáfíà ṣẹlẹ̀ báyìí ni ọ̀rọ̀ tí àwọn àfa tẹnu wọn tó ọ̀rọ̀ tán nímọ̀ nípa ẹ̀sìn tán máa ti fún tẹ̀dọ̀ ẹ̀sìn tí gbogbo ayé sì gbà wípé àwọn eléyìí tó dá sálámà rí ẹ̀sìn ọ̀rọ̀ tí wọ́n sọ rèé ẹ dákun ṣe ǹjẹ́ wa tọ́ fẹ́nìkan tí làákàyè ń bẹ pẹ̀lú ẹ̀ àti fẹ́ni tẹ́sí ń yé kó wá sí fatuwa ló àwọn àfa yìí lẹ̀ kó wá jẹ́ pé ti Rashidi Mustapha títí jàbàtà ni ọmọ amúni fatuwa tí Rashidi Mustapha tí ò lè tú tí ò lè tú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfa tí wọ́n kọ gan ní lárúbáwá gan kò rí tú inshallah ta'ala máa bọ̀ra pílé àwọn nǹkan kan fún yín kẹ́lẹ́ wọ́n ya olódo gan èmi ò mọ bí àwùjọ yìí ṣe wá di àwùjọ tó yẹpẹrẹ débi pé irú àwọn wọ̀nyí wá di ẹni tí ó ń pàṣẹ fàtúwà fáwọn èèyàn àdékọ́dà àwọn bíléèrè nínú késẹ́ẹ̀tì kan tó ṣe ọ̀rẹ́dẹ̀ ṣe lè báyìí ní mo ṣe ni ó rí sẹ́ǹtì gan òun náà ló ṣe láti tó fi tó fi dèrò ẹ̀wọ̀n késẹ́ẹ̀tì tó ṣe láti bóyá a week after tí ó ṣe késẹ́ẹ̀tì yẹn ló padà wẹ̀wọ̀n kẹlẹ́bàá méje pẹ́ rárá ẹ̀ ń kó ṣẹ̀ṣẹ̀ wẹ̀wọ̀n náà ni bóyá yóò ti lọ̀sẹ̀ ká pé lẹ́wọ̀n bá ọ̀dà kó ti lọ̀sẹ̀ ká pé báyà àbí <laughs> ọgbẹ́ni lọ́sẹ̀ kejì ń bá lọ wọn lọ́sẹ̀ kejì ẹ̀ náà lélẹ́yìí tọ́ ojú tí ló ti ojú tí ó ti tiwa ló ti yá o ọpẹ́ lójú ẹ̀ o ọjọ́ kan nínú ẹ̀wọ̀n bí ọdún kan bí ọdún kan ní gbangba ni torí èyàn ní rí sẹ́mà àwọn wíńdò kan báyìí <laughs> àwọn wíńdò kékèké kaba yìí téèyàn gbọ́dọ̀ fi sílé èkúté tó fi síbẹ̀ ẹ nírò yèrí sẹ́mà ṣùgbọ́n àti ń wí tá à ń ṣe kínní yìí òun máa ń tó ọmọ tí ń bá wọn lọ́wọ́ báyìí ọlọ́run bọ́ bá a sànú ẹ̀. náà wọ́n bí léèrè nínú kẹ́yà tí mo sọ yẹn wọ́n ní ǹjẹ́ tí oníbìdà bá ń pèrun sáà lè máa dáhùn ìrun tó ń bìdà bá ń pè. ṣẹ́gbọ́n kẹ́mi sọ ká máa sọ tí muhammed bá ń sọ ah ó lẹ́yìn lè dáhùn oorun rẹ o <laughs> ó lẹ́yìn lè dáhùn rẹ torí pé kò tiẹ̀ wulẹ̀ nírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò nírun nígbà tí ọ̀wá nírun ṣé tí ń pè òun kìí ṣèrun mọ́ <laughs> ṣé bí òun ni òní ládá pé ń pè òun ẹ dákun àwọn akwari àwọn akwari tí ń pè òun bílíà lòun náà <laughs> ẹ wo fásitì oró ẹ ẹ tí ẹ tí òun nasáyìn mi sẹ pé sẹ́mi pé muhammed tí ń pè òun sẹ́kọ́ yóò ní ládá pé ń pè òun káṣẹ̀ ìgbàpọ̀ so ọ ti ń pè ń sọ yọ jáde kúrò níbi ìrún pípé Allahu Akbar Allahu Akbar ti ń sọ yẹn ṣé kìí ṣe ìrún mọ́ nítorí pé ti ń pèjọ ń bí díà kìí ṣe ìrún mọ́ àbí. èyí ṣe ọlọ́run mọ̀sánú irú àwọn fásitì burúkú tó lè ká gbàgbọ́ báyẹn àríwọ́n tó kọ́ tó fi lè rí pé ọmọ ọmọ àlè tí wọ́n bí pé ó kọta ní ọmọ jẹ́ pé sókọ bàbá rẹ̀ náà ní ọmọ jẹ́ so àti pé ọmọ ta ni ó ní ẹ tó bá rí pé ìjọba ṣẹ̀ríà ń bẹ ó ní ọmọ ìjọba lọ́yẹ̀kọ́ jẹ́ ọmọ ìjọba lọ́mọ àlè <laughs> irú tí àwọn olójìká ọlọ́mọ ìjọba lọ́yẹ̀kọ́ jẹ́ ajẹ́pọ̀kọ̀ ìjọba ìjọba orúkọ máa jẹ́ yọ máa jẹ́ sọ́ọ́líhù ọmọ ìjọba <laughs> tó bá ti lọ sí iléèwé sọ́ọ́líhù ọmọ ìjọba tó yọ ọmọ ìjọba náà máa jẹ́ sọ́ọ́ni mu àbí. Buhari kíjọba ìjọba kọjá Buhari gbogbo wa nílẹ̀ níjọba bẹ́ẹ̀ tó bá ní gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì kọjá Buhari nìkan òun ló kàn jẹ́ olórí pátápátá dé sókè wọn bẹ̀rẹ̀ ni pé yọ̀bọ̀ wa jẹ́ zaka ọmọ ìjọba oníjọba ni wọn máa tẹ́kì ààrẹ ìjọba ni káì ẹ máa subhanallah kíyàn kan máa kíyàn kan máa yàgbẹ́ sí kéwú kó kàn máa ba kéwú jẹ́ kó kàn máa da kéwú rú sọ́ba ní ti yìí àwọn ọ̀rọ̀ jákujàku àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ wàláhi lazim kódà mò ń gbọ́ ó dẹ̀ ń irritate mi torí àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó burú gan pátápátá gbáà ni àwọn ọ̀rọ̀ aláìmọ̀kan of the highest rank òun náà ló ń jáde lẹ́nu ẹ̀ sókè lọ́wọ́ kó sànú. naam eléyìí báyìí jẹ́ ọ̀rọ̀ tí sheikh bin baz rahimahullahu ta'ala tí wọ́n sọ nípa wípé oníbíbí à ń kọ́ o méjì ni wọ́n pín sí ìdájọ́ àwọn méjì jẹ́ yàtọ̀tọ̀ síra wọn tabari pé òun ní bídà bídà tó kó sí bí àtọyọ jáde kó ní islam ni àní kí òun lẹ́yìn ẹ̀ torí pé òun ti ẹ̀gbẹ́ fọ́lẹ̀ ọ̀la àlàáfíà àmọ́ tabari pé bídà tí èèyàn kú sí ń kọ́ bídà tí yóò gbé èèyàn jáde kó ní islam ni á kí òun lẹ́yìn ẹ̀ torí pé òun ẹ̀ ṣe kíni irú ẹ̀ lálàáfíà ṣùgbọ́n tabari lomi tó lóore jùlọ ó dáa ká lọ kí òun lẹ́yìn lomi tó lóore jùlọ yẹn kakirun lẹ́yìn tó wà afdol tó lóore jù lọ ó pé ju kakirun lọ́dọ̀ ntí kò lóore tó lọ bẹ́ẹ̀ ni tabarẹ́ ntí mu abarẹ́ ntí jalè abarẹ́ ntí ṣe zina sòrò yẹn báyìí sòtabarẹ́ lomi tó lóore jù lọ tó kún bí àwọn wàbúkú àwọn wà èrè yìí òun náà ló tọ́ kakirun lẹ́yìn ẹ̀ ṣé báyìí nìsín. naam síwájú kí a tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń kà lọ àwọn iṣẹ́ dọ́dọ̀ mi látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa wípé àrípé ọ̀rọ̀ àwọn aláìmọ̀kátà ń sọ yìí wípé bóyá kí a máa ká máa tìbọnú ara wọn kó jẹ́ sí pé láwọn ọjọ́ kọ̀ọ̀kan náà ká máa tún fi tírìtì àwọn masá ìlú mi àwọn ọ̀rọ̀ míì tó yẹ pé àwọn èèyàn tó máa rí àwọn ẹ̀kọ́ kọ́ lára rẹ̀ sòtọ́ láwọn èèyàn ń wò pé à ah, pé àwọn sì fẹ́ sáwọn àǹfààní àwọn fẹ́ sáwọn àǹfààní ṣé bá ní sìn so iṣẹ́ dọ́dọ̀ mi inshallah ta'ala á ṣiṣẹ́ lórí eléyìí náà so ọ̀rọ̀ tí a mú tá n bá lọ ọ̀rọ̀ bídà ni ọ̀rọ̀ kan tó dẹ̀ kẹjú ni ẹ̀rí pé ìǹtẹ̀dì fẹ́ mú gan tẹ́lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ nú àwẹ̀ mi ìǹtẹ̀dì fẹ́ mú masala yẹn so torí pé mo mọ̀ pé yóò gbà wá lásìkò tó pọ̀ àwọn mọ̀sáìbì dẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ tá a fẹ́ yanjú ọ̀rọ̀ wípé tá a lè sàmí tá a bá ń ṣàdúrà bá a lè sàmí nínú tá a fẹ́ yanjú ni ọ̀rọ̀ wípé ṣé ọ̀ràn yẹn ni kóbìnrin bójú tí bá ń kírun àbí kìí sọ ọ̀ràn yẹn nínú tá a fẹ́ yanjú ni ọ̀rọ̀ pé sóbìnrin lè lọ nìka àbí èlé lọ wà límọ̀tò nìka nínú tá a fẹ́ yanjú ni ọ̀rọ̀ pé sẹ́tẹ̀yẹ bá ń ṣe kó wọn tá a lè pè yàn sí àbá lè pè yàn sí nínú tá a bá yanjú ni ọ̀rọ̀ pé sáà lè fi síbi jẹun àbá lè fi síbi jẹun ní tá a máa yanjú ni ọ̀rọ̀ pé Imam Abu Hanifa ṣé kèfèrí ni àbí kan náà wà yìí máa wà nínú ẹ̀sìn ní tá a máa yanjú ni ọ̀rọ̀ Ibn Hajar nǹkan tá a máa yanjú ni àwọn mọ̀sáìlú pọ̀ rẹpẹtẹ ó pọ̀ rẹpẹtẹ tọ́yẹ́ pé àti fẹ́ yanjú tàti yanjú tàti yanjú tọ́yẹ́ pé ìsọkúsọ làwọn eléyìí ń sọ lórí ẹ̀ ìsọkúsọ pátápátá gbà ni so inshallah ta'ala so a a máa bá ṣe máa ti bọ́nú ara wọn inṣàlá. naam àyà ah, wo fatuwa kan sí nínú fatawa nur aladar sùkà tó bọ́ sí fatawa títí nur aladar náà ìgé ìtọ́jẹ́ ti sheikh Salih Al-Uthaymin ilé ìtafẹ́ wo ń sìn òun náà ni pé wọ́n ní hal tajuzu salatu khalfa imamin mubtadi'in. wọ́n ẹni náà bẹ̀rẹ̀ pé hal tajuzu salatu khalfa imamin mubtadi'in eléyìí báyìí kálọ̀ page seventy five mujalladu ẹlẹ́kejìlá volume twelve page seventy five ìdáhùn ni pé hadha yakhtalif wọ́n lọ́rọ̀ yìí ó yàtọ̀tọ̀ síra wọn nǹkan ti bídà àti mukaffiratan wọ́n ti wáyé pé bídà tó sọ̀rọ̀ di kèfèrí ni mithlu mubtadi'i alladhi yad'u ila shirk wọ́n gẹ́gẹ́ bí oníbídà ti ń pè pẹ̀lú síbi ẹbọ wàyùjíìzù ṣírkà billah tó ti ń ṣe lẹ́tọ̀ọ́ ìmọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba hada la yusalla khalfahu wọ́n nínú àwọn inú ẹni tó bá rí báyìí àní kírun lẹ́yìn ẹ̀ amma idha kana al-mubtadi'u yu'awwilu ba'd as-sifat ẹ máa wo ara àwọn tí máa ń fọ àwọn ọmọ yìí lórí lélẹ́yìí wàláyé gbogbo àwọn eléyìí náà ń pè láti dá àlùsùn náà jàmá àbá ẹgbọ́n tí sèkùn bá sọ àwọn tí wọ́n jẹ́ àyíǹmà sàlàfíyà ni wọ́n ń sọ̀rọ̀ yìí lára àwọn nǹkan tí wọ́n fi pé Ibn Hajar ní kèfèrí rẹ̀ lélẹ̀ tán sọ yìí o wọ́n ní amma idha kana al-mubtadi'u wọ́n ní àwọn tó wáyé pé ní bídíà yóò awwilu ba'd sifat tó bá ń yí àwọn apá kan ròyìn Ọlọ́run bá tó ń yí tí ò fún ní tìmọ̀ tó yẹ kó fún lọ́dọ̀ àwọn ọmọ àwọn tẹ̀sírí yìí ni àwọn khawarij wọ̀nyí ẹni tí bá ń ṣe tí bá ń ṣe ta'wilu sifat lọ́dọ̀ àwọn kèfèrí ni oníṣẹ́fún bá ti sọ yìí Wani wala wani amma amma nǹkan mọ̀tẹ́dì yóò awúlá àgọ́ sífàt wọ́n wani tọ́wọ́ yẹ kó níbi dàbá ń yí àwọn apá kan ròyìn ọlọ́run ọba. àwòyẹ tààtọ̀ alimawad àbó ń ṣe àwọn àwọn mọ́wúlídù bóyá ń ṣe bá ti di ara rẹ̀ àbí ń ṣe tànẹ́bì sallallahu alaihi wasallam àbí ń ti Ali ó ń ti Hasan ati Hussein àbí ń ti ti Fatima àbí ń ṣe ń ṣe mọ́wúlídù ṣéèkù rẹ̀ wọ́n ní irú kí ẹ máa ṣe mọ́lídù búlálà ń sìn walakin ma indahu shirkun àmọ́ kò sẹ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́lídù lásán ní kàn ṣe kò sẹ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ wa hadha orí àwọn ọmọ yẹn máa gbóná pé ẹ bọ́ wọnú ẹ̀yìn nǹkan ẹ bọ́ ni kí ni òsèbọ̀ lọ́dọ̀ ọgbà kìdá yẹn ju bòmbáàsì lọ nù ó ti gbà kìdá yẹn ju bòmbáàsì lọ <laughs> sọ bẹ́ẹ̀ kọ dáràn sọ bẹ́ẹ̀ kọ rẹ́wọ̀n sọ yìí báyìí nìsín ló fi jẹ́ pé àwọn pípù yìí wàlọ́ọ̀hì wọ́n ní òṣùwọ̀n tó dáa fáwọn àfa wọ́n máa gbéra wọn kọjá ipò tí ó yẹ kí wọ́n gbéra wọn sí. àìsí ní rìgáàdì fáwọn àfa yìí náà ni ò jẹ́ kí ìmọ̀ náà sọ̀rẹ́ wọn ẹ̀rí ń sìn jí bá bẹ̀rẹ̀ sí máa play àwọn kankan fún yín pa Rashid báyìí Rashid Mustapha kódà àwọn èèyàn tó máa ń rìn tẹ̀kọ́ máa kéwù ju àbàtà lọ wọ́n tó wàláì wọ́n tó máa ń rètí ẹ̀kọ́ ọmọ kí ó jì bàtà lọ ẹni tí wọ́n tẹ wá tó ń rètí ẹ̀kọ́ ọmọ kí ó jì bàtà lọ yìí òun náà olórí olódò of Nigeria limited ni ṣébà ẹni sì òun yìí tún gbà pé jàbàtà là fún àwọn àbáwọn èèyàn tí máa ń gbọ́ àwọn méjèèjì àwọn tó rò pé òun tó mọ kí ó ju jàbàtà lọ lóòótọ́ náà òun tún àwọn nǹkan kan tó ń bẹ tí òun tún mọ̀ tí jàbàtà ò mọ̀ torí <laughs> jàbàtà ṣe o olódò pátápátá first class olódo ni ọgbà distinction ní polytechnic level university level first class ni <laughs> na ọgbà distinction látẹ̀yìn nìyẹn àtàfà àtọmọ kéwù àwọn méjèèjì yakunu mọ̀rọ̀bà <laughs> ẹni jíire ní bá jẹ́rí lẹ́ni jíire ó lè rí naam wọ́n ní أو يتعاطى الموالد ولكن ما عنده الشرك فهذا يصلى خلفه ونرى يبقى أكل ليه إذا دعت الحاجة إلى ذلك ونتي bùkátà bá pèpè sí ká kírun lẹ́yìn ẹ̀ kaljuma àti wọn gẹ́gẹ́ bíi juma ń sìn á kì lẹ́yìn rẹ̀ wàyí dàtà yẹ sọ̀rọ̀ ọ̀gáyìrùhù tó bá yẹ kó wá rọrùn fún wa ká kírun lẹ́yìn ẹlòmíì tó yàtọ̀ sí fayambari ayùsọ́là khalfa ghayrihi ayẹ́pọ̀ tọ́ka lọ kírun lẹ́yìn ẹlòmíì tó yàtọ̀ sí nìyẹn. amma idha kanat bid'atuhu mukaffiratan wọ́n ní àmọ́tọ́ tó fi yà rẹ sọ di kèfèrí. ka ibadati al-qubur ẹgẹ́ bí ká máa lọ jọ́sìn fún sàárè ká máa lọ jọ́sìn fún sàárè ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó lọ síbi sàárè tọ́lọ́ ń pe àwọn tọ́wọ́ àánú sàárè àtẹ́ńtọ́ lọ síbi sàárè tí lọ ń bẹ lọ́hùn. ọ̀dàrú lọ́dọ̀ àwọn àbá súnà láyé àfi lọ́dọ̀ àwọn kọ̀wárì yìí ti máa ń dàrú mọ́ra wọn. ẹni tó lọ síbi sàárè tí ń pe àwọn tọ́wọ́ àánú sàárè ẹbọ nìyẹn. ẹni tó lọ síbi sàárè tí wàá lọ ń bẹ lọ́hùn níbi sàárè bídíà nìyẹn. tí lọ ń bẹ lọ́hùn níbi sàárè àwọn ni àbá àkìlóde à ah, ó dẹ̀ mọ̀ páyì gbígbàgbé aláwa ẹni ẹ̀ máa wọn aláàjì tán sí síbi ni ṣé wùlá aláfẹ́ sí síbi yìí àyè gbígbàdúrà ni bídíà anyị ya. ló ń pè mẹ́ ọlọ́run ni mkpe a pè anyị ya. nìyẹn. àmọ́ àwọn bàbá gẹ̀rẹ́ ń pè gbogbo bùkátà ẹni ọmọ kọ́bọ̀ àwọn eléyìí ọ̀dà gbogbo nǹkan ya alùsùn ọmọ fojú di gbogbo nǹkan náà ni ọ̀dà lọ́dọ̀ ti lọ́jọ́ máa kálá bọ. rírẹ̀ bọ̀ ìfọ́nà alágbájá tí òbí ma ma ẹni ẹ ẹni tí ò ríṣẹ́ ríṣẹ́ sáàtì nígbàgbọ́ sáwọn bàbá sáàtì bàbá gbọ́ níbi sàárè wàláhì ẹbọ ńláńlá nìyẹn ẹbọ ńlá pátápátá gbà nìyẹn so eléyìí báyìí sí ọlọ́run ọba ni ọlọ́run ọba nìkan ní ṣe so ká sọra fún eléyìí báyìí àwọn èèyàn ń ṣe láwùjọ wa o wàláhì àwọn èèyàn ń ṣe tààrà ànímọ̀ mẹ́nìkan ìyá kú wọ́n ní à ẹ dákun ẹjá lọ sùn yá yìí títẹ ó ní kíni àgbàlá láti àwọn ìyá sí ẹ dákun tí tálámọ̀rì ń bá wá dàrú bó wá ní kí n máa padà sí. bí bí nǹkan bàbá fẹ́ lójú sí sí ma nígbà tí a bá lọ sí wọ́n sí ibo wá ní kí n máa darí padà sí. sọ àjẹ́ sí pé sísin tí ẹ̀ ń sin wọ́n sílé àjẹ́ nǹkan bá dẹ̀lẹ̀ kẹ́lẹ́ lọ bá kẹ́lẹ́ lọ síbi ojú orí wọn ni. ìyá mi má sùn lọ́rùn òkú abiyamọ èso ẹ̀yin yóò fẹ́ da màmá o nǹkan nǹkan ò lọ́mọ yẹ kọ́ lọ́mọ láti bàtẹ́ ti kú. tọ́ àbí àbí ẹ wá lánàá pàdé òòrùn ọmọ ẹni ọmọ ẹni ọmọ ẹni ọmọ ẹni náà lọ́ bá kú òtún nígbà tó ti lọ́rùn kọ́ tó máa sùn bọ́bá adé tó kù bá máa ń ṣe pé yóò fèpè ránṣẹ́ sí ọ ìgbà wúrẹ́ lé kí n sinmi àsinmi lẹ́yìn ọmọ ẹni ọmọ ẹni ọmọ ẹni náà láti dàbí kú mo tún wá dásìkò tó tún wá dásìkò tí òtún ní kí o ti fẹ́ wáṣẹ́ fún mi ń so bókù bá máa ń ṣe pé yóò fi pè ránṣẹ́ sí yẹn o. ka ibadati al-qubur wal istighathati bil amwat. ká máa lọ wá lọ́dọ̀ àwọn òkú ká yọyàn kọ́ èèyàn kú lọ́fìn kọ́ èèyàn kó nu wàhálà eléyìí báyẹn bọ́ ni o. hadha la yusalla khalfahu wọ́n lè yàn tó bá ń báyà ní kí n lẹ́yìn nas'alullaha al-afiya abẹ́lẹ́ ọba kí ọlọ́ba kí ó máa fún wa. naam ó tún pọ̀ sí ó tún pọ̀ sí ó tún kù sí ó tún kù sí rẹpẹtẹ. ṣùgbọ́n eléyìí tá a kà yìí náà ó ti tó torí pé wàlọ́ọ̀hì mo fọlọ́ àbúrò tá a bá ní ká máa kà á lọ ká máa kà á lọ ká máa kà á lọ ó lè gbà wá lórí bí oṣù kan tá a ní kàtán nínú fatuwa yọ nínú fa nínú fatawa yọ kan yìí kájà tó máa lọ sí ìmọ̀júwèé fatawa ọ̀rọ̀ sáìlì ti di sheikh mumbazi náà gẹ́yìn kátùmọ̀ lọ síbi àwọn fàtàwà wọn mí eléyìí ní kẹlẹ́ asán láàrin oṣù kan tábà ń ka ọ̀rọ̀ nípa wípé ìdájọ́ oníbídà sálẹ̀ kí n lẹ́yìn sálẹ̀ kí n lẹ́yìn lélẹ́yìn nínú tí àtàwà yìí nìkan àárín oṣù kan lè má kàtá. tàbá yìí di kẹyọ kàtá ka méjì náà ojú tó wa ṣé bá nìsín. náà mẹ́jẹ́ ká wo tí Sheikh Salih Al-Uthaymeen náà tí àwọn náà sọ nígbà tí wọ́n bí wọ́n lè nípa àlámọ̀rí náà ni. náà onídàbàlọ́wọ́ fatawa nur aladar jìjì sheikh salih àyẹ̀lẹ́ báyìí ká lọ́wọ́ fatawa wa rasail ibn uthaymin fatawa rasail wa rasail salih al-uthaymin ní ká lọ́wọ́ lé báyìí níbẹ̀. wọ́n bí wọ́n léèrè pé ìjà kírun lẹ́yìn wọ́n ní ìjà kírun lẹ́yìn tí ń ṣe tawassul tí máa ń fọlá nǹkan tọrọ sáà lè kírun lẹ́yìn ẹ̀ wọ́n ní fàájáàbà fàájáàbà fadilatuhu bi qawlihi sheikh salih al-uthaymin wọ́n wá dáhùn pẹ̀lú gbólóhùn wọn pé as-salatu khalfa man yujizu tawassula wọ́n ní kákírun lẹ́yìn ẹni tí bá ń ṣe lẹ́tọ̀ọ́ ìmọ̀ fọlá nǹkan tọrọ in kana yujizu tawassula shirki wọ́n tó bá yẹ pé ó ń ṣe lẹ́tọ̀ọ́ ìmọ̀ ṣe tawassul eré tó jẹ́ bọ ìmọ̀ ṣe tawassul eré tó ìmọ̀ fi nǹkan wákàtọ̀ eré tó jẹ́ bọ kàmẹ́yẹ̀ lè ẹ̀mbíyà wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tí máa ń pe àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tí máa ń pe àwọn ànábì ọlọ́run ọba wal awliya àtàwọn tí máa ń pe àwọn wòlíì ẹlẹ́mẹ̀lì níyàs níyàs àwọn eléyìí báyìí yẹ bọ́ ni àbíyá yá Abdul Qadir al-Jilani ẹni bá ti ṣe báyẹn ẹbọ ní ṣe àbíyá Rasulullah ẹbọ ní ṣe àbí búlẹ̀ ẹbọ ní ṣe wàláì so ọlọ́run lèyàn máa ń pè wàyẹ́sù anazali katawassulun tó bá rò yí pé ní báyìí ìsakàsọ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kí ah, à ń fi wọ́n sàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ni fala shakka annahu la tajuzu salatu khalfahu wọn ní kò sí èméjì wípé kọ̀tọ́ká kírun lẹ́yìn inú yẹn báyìí li anna man ajaza shirka faqad kafara nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ lẹ́tọ̀ọ́ ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nìyẹn. wà á nkárà yóò jíjù tawassul al-jaiza wọ́n ní àmọ́ tó bá ń ṣe lẹ́tọ̀ọ́ ìfọlá nǹkan tọrọ ìfi nǹkan tọrọ tó tọ́. ẹgẹ́ bí ká forúkọ Ọlọ́run Ọba ká fi bẹ Ọlọ́run ká fi tọrọ ká fi sàkàsọ̀ ká fi àwọn àròyìn Ọlọ́run Ọba ká sàkàsọ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run Ọba káfí sàkàsọ lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba eléyìí báyìí ni àtàwásílù já ìhù ìṣe ìfi nǹkan sàkàsọ ilé tó tọ́ fàlà ìṣkádà fi sí àti sọ̀lá àti khalfahu kò sí aburú níbi ká kírun lẹ́yìn irú èèyàn báyìí tó pé mùsùlùmí gidi ní kódà kìí sun bídíà. wà in kana yujizu tawassula al-mukhtalafa fihi àmọ́ tó bá ń ṣe lẹ́tọ̀ọ́ ìṣe ìṣe ìfi nǹkan tó yẹ pé ìyapa wà ń bẹ̀. fahadha yunzaru fi halihi wọ́n nínú èèyàn tó bá rí báyìí àwòye ṣíṣe sí rẹ̀ ni irú èwo ní ti ní ṣe lẹ́tọ̀ ń bẹ̀. wala yumkin dabtu hadhihi al-mas'ala illa fi kulli qadiyatin bi'ayniha wọ́n ní àwa lè fún irú ìdájọ́ bá àlè fún mas'ala bá àlè fún nídàjọ́ àfi ká wojú wo irú qadiyya kọ̀ọ̀kan kí leléyìí kí leléyìí ṣe lẹ́tọ̀ láti fún ní irú ìdájọ́ òní ọmọ jẹ́ tiẹ̀ àwòye sí lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni àkànní fún nídàjọ́ kan bọ̀rọ̀ gidi gbìm bẹ́ẹ̀. wọ́n tún wá béèrè pé wọ́n wá ní ibi tí mo ń kà yìí page one hundred thirty six ni mujalladu ẹlẹ́kẹ̀ẹ́dógún volume fifty volume fifteen page one thirty six ni mo ń kà yìí. naam wọ́n bi wọ́n ní sún ilẹ̀ fadilatu sheikh wọ́n bi sheikh léèrè pé ma hukmu salati khalfa imamin yahtafil bil mawlidi nabawi wọ́n ní kí ni ìdájọ́ ká kírun lẹ́yìn ìmáàmù tí máa ń ṣe maulidu ìmáàmù tí ń ṣe maulidu nabawi àsìkò rẹ̀ láwàáyí wọ́n bí sheikh bombazi báyọ̀ bí sheikh bombazi náà nìyẹn òun náà bí sheikh sali zemini náà. fàájábà fagilatu bi qawlihi sheikh sali zemini wá dáhùn pẹ̀lú gbólóhùn wọn pé idha kana hadha al-imamu la yaf'alu aw la maulidi ma taqdi al-kufra fa inna as-salata khalfahu li anna bid'atahu ghayru mukafiratin wọ́n ní sheikh wada wí pé tó bá jẹ́ pé ìmáàmù yìí kò máa sọ níbi mọ́lídù ẹ̀ bákan náà kò máa ṣe níbi mọ́lídù ẹ̀ àwọn nǹkan tó sọ̀rọ̀ di kèfèrí kò máa sọ̀rọ̀ kèfèrí kò dẹ̀ máa ṣiṣẹ́ kèfèrí níbi mọ́lídù ẹ̀ kákírun lẹ́yìn irú èèyàn báyìí ní tó tọ́ ni. lè anna bid'atahu wọ́n ní tẹ́gẹ́ bídí àmọ́ olídì ti ń ṣe tí ò bá ti máa sọ̀rọ̀ ẹbọ tí ò máa ṣiṣẹ́ ẹbọ ń bẹ̀ ghayru mukaffiratin kò sọ̀rọ̀ di kèfèrí wa in kana yaqulu wa yaf'alu ma yaktabi al-kufra wọ́n ní àmọ́ tó bá jẹ́ sí pé ó ń ṣe ó ń sọ àwọn ọ̀rọ̀ kan àbó ń ṣe àwọn iṣẹ́ kan tí ó sọ̀rọ̀ di kèfèrí mislu an yasjuda lir-rasul ẹgẹ́ bí kéèyàn máa forí kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam aw yad'uhu àbí kó máa pe anabi kó ya rasulallah agisna ya rasulallah akpẹ̀rẹ̀ òjíṣẹ́ náà bá ràn wọ́n ràn wá sí èyí wá kó nu wàhálà tá a bọ́ sí yìí tí bá ti ń pè òjíṣẹ́ náà àbọ̀ ń forí kalẹ̀ fojì sí ọlọ́run àwọn yẹn sì fa hùbí láyà kúnnù illa lillahi ta'ala àbọ̀ ròyìn rẹ̀ ànábì pẹ̀lú àwọn òròyìn tí ọ̀tọ̀ àfifọ́lọ́wọ́ bá nìkan tó ẹgbẹ́ ròyìn ọlọ́wọ́ bá tó fi ròyìn ànábì tó lànàbì lára alayé lọ́rùn alayé lọ́rùn ànábì ẹ́ àbọ̀sọ́bá ànábì pé á ah, wàmínú ìlú mika ilmi lawhi pé inú mariam yìí onye náà ní ma láwùjọ ibi tó lọ́ọ́ bá àdékẹ́ la máa ń kọ́ kádàrá sí ma wà ilmu kọ́làm gbogbo ẹni bá ti ń sọ bẹ́ẹ̀ pa ànábì mọ̀ ó ń ròyìn ànábì pẹ̀lú ìròyìn ọlọ́run nìyẹn àbọ̀dé náà lọ́lọ́run náà lọ́lọ́run kí ni na ànábì ẹni tá a ránṣẹ́ ni ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo wa tó yẹ kí gbogbo àmọ́ jọ́sìn fún àmì èyí yàtọ̀ kí a máa ròyìn ànábì pé ya akramal khalqi máàlì man alúdù bihi siwaka èmi ò lẹ́lómi tí mo lè kí gbàmígbàmí lọ bá o kò yín lẹ́lómi tó lè yọ mí kú ònú ọ̀fìn àwọn ọ̀rọ̀ ẹbọ tí ń bẹ́ni búrúdà tó máa ń kà nìyẹn o kọ̀sídà má dìhùn máwúlá ayasọ́lé wàsọ́lé mọ́ táyì mẹ́ni àwọn ọ̀rẹ́ bọ́ sí mẹ́mẹ́nu. ala habibika khairil khaliki kullimi wọn ò sì lè má kàmí mọ́lídù àbẹ́ ẹ̀kọ́ ni gbogbo mọ́lídù tó bá ti ń karú àwọn nǹkan báyìí ẹ̀bọ̀nù tán ròyìn ànábì pẹ̀lú ìròyìn ọlọ́wọ́ ba àmọ́ ń gbà sípò ọlọ́run ẹ̀bọ̀ nìyẹn o fún un ṣé nìsín wọn àbá àlẹ má ka bí mọ́lídù náà ká má sì wá ka tẹ̀sẹ̀ bọ mẹ́ àtẹ̀lẹ̀ tán ṣẹ́ bọ́ mẹ́ kò sẹ́lẹ̀ tán dànù méjèèjì ọkàn jẹ́ sípé kan gbé ẹ̀jáde islam ìkan gbé ẹ̀jáde kóró islam ni eléyìí tí mo ń sọ yìí ṣé sọ́ọ́lì tèmi ní sọ tọba nǹkan ṣé ọmọ sí ọmọ rashidi ọdẹ ó ó lè mi sọ pé gbogbo ẹ gbogbo ẹ bọ́ sí pálọ̀ gbogbo ẹ bọ́ sí tọ́ílẹ̀tì ìjọ òun mọ̀ sọ fáwọn kì í ṣe gbogbo àní ògbé ẹ̀ jáde kó nu ẹ̀sìn là èmi kí mo yìí sọ bẹ́ẹ̀ ọ máa sọ àfisáwọn ṣéèkì yìí náà ẹ̀ gbogbo ẹ̀ jáde sí tọ́ílẹ̀tì gbogbo ẹ̀ jáde sí pálọ̀ gbogbo ẹ̀ jáde sí kíchìn gbogbo ẹ̀ jáde. wọ́n ṣe tátímẹ̀ntì àti gírámà ọ̀gá rẹ̀ náà nù òyìnbó ọ̀gá rẹ̀ nù wọ́n ṣe tátímẹ̀ntì àti gírámà tátímẹ̀ntì gírámà òsìrì ní general ìtẹ́jú rí. náà wọ́n ní ka àyẹ̀ sífàhù ẹ̀yẹ́ bi kéèyàn máa ròyìn anabi sallallahu alayhi wa sallam bi annahu ya'lamul ghaib ipa anabi ní ma kọ̀kọ̀ aw yunqidha mina shidda àti ipa anabi sallallahu alayhi wa sallam olùyẹ̀yẹ̀ kóònù ìdààmú olùyẹ̀yẹ̀ kóònù fún pẹ́pẹ́ olùyẹ̀yẹ̀ kóònù wàhálà olùyẹ̀yẹ̀ kóònù pààyàn kéke aw nahwi dhalika àbí àwọn nǹkan tó bá tó jọrú nǹkan báyìí pànàbí lè yọ̀yàn jáde kó ń bẹ̀. fàyín náà sọ láti ọkọ̀ ìfọwù láti sí i wọ́n ní ká kírun lẹ́yìn lóyìn tó bá rí báyìí kò lálàáfíà lè anahu láti sí ìṣù sọláàtùhù wọ́n ní nítorí pé ìrun ẹni báyìí ò lálàáfíà o wọ́n máa ń láti sí ìṣù sọláàtùhù láyọ̀ sí ìṣù ayakuna imaman gbogbo ẹnikẹ́ni tí imam kò lè jẹ́ imam lé wa lórí sọ́ọ́rì pé nígbà wọn ni kò yọ wáyé pé gbogbo mọ́lídìí tí máa ṣẹbọ pẹ́ ẹlòmíyàtọ̀ fún ọlọ́ọ̀bá ń bẹ̀ tí wọ́n máa ń ṣe àwọn nǹkan ẹbọ ńbẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ ẹbọ tí wọ́n máa ṣiṣẹ́ ẹbọ ńbẹ̀ yẹn tí wọ́n ń ṣe inú mọ́lídù yìí alìkírun lẹ́yìn mùsùlùmí ni ọkàn jẹ́ oníbi ni tí ò gbéjáde kú ní Islam àwọn gbogbo mọ́lídù tá a bá ti ń ṣe ẹbọ ńbẹ̀ tá ń ṣiṣẹ́ ẹbọ tá ń sọ̀rọ̀ ẹbọ alìkírun lẹ́yìn àwọn tí bá ń ṣe irú nǹkan báyìí. naam wọ́n tún béèrè lọ́wọ́ sheikh fagilatu sheikh again náà an hukmi salati khalfa al-imam alladhi yatadawa tí máa ń wo àwọn èèyàn sàn pẹ̀lú dán àwọn àmọ́mù tí ń dá àwọn èèyàn lóhùn ẹ̀rọ pa àwọn àmọ́mù tó pọ̀ láwùjọ ti wá nìyẹn pé iṣẹ́ kí làwọn bá ń ṣe wọ́n máa ń dá àwọn èèyàn lóhùn ni láì ṣe dókítà kódà wọ́n tún tẹ business card eh? department of uh, faculty of Jalabi <laughs> department of Nankali. <laughs> eh? oní tátímẹ́ǹtì oní gírámà kan ní tó máa ń sọ orúkọ báwọn in detachment àti grammar department of uh, faculty of jalabi department of nankali gbogbo àwọn tí bá ti ń ṣerú nǹkan báyìí tó bá jẹ́ sí pé ìdán ń fi dán wo àwọn èèyàn sàn ẹgbẹ́ báwọn èèyàn ṣe máa ń ṣe láwùjọ wa yìí àwọn èèyàn ń ṣe dáadáa tó yẹ pé ìdán tààrà ẹ̀rọ ló fi jẹ́ sí pé láwùjọ tiwa yìí àwọn tó ń pè láǹfààní ń gérí àwọn èèyàn jù à ń gérí ange ange gé ange di ange yà ange gé dì à ń gé ọwọ́ gbogbo ẹ̀ ọlọ́run bó ṣàánú wa o. oríṣiríṣi à ń gbọ́ nínú ìròyìn dáadáa àbí ẹ̀kọ́ ni kódà ẹlòmíì ní ma ní bá wọn ṣèkó ma òun ló tún para lọ wú bí ọmọ wọn òun ma lẹ́yìn tó gbowó ọmọ gọ̀ tán ìwọ náà yóò fẹ́ kọ́ ọmọ yẹn àwọn èèyàn bẹ̀rù ọlọ́run o tààrà ó ní kí ni ìdájọ́ kéèyàn máa kírun lẹ́yìn ìmáàmù tó yẹ pé a máa wo àwọn a máa ṣèwòsàn a máa ṣáájò pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ àṣàwádà ogun abẹ́nú gọ̀ǹgọ̀. wọ́n ní wa ahlul bid'ah yanqasimuna ila qismayn àwọn oníbídà pín sọ́nà méjì ahlul bid'ah mukaffiratin àwọn tí wọ́n jẹ́ tọ́jú kẹfẹ́rí pẹ̀lú bídà wọn eléwà ní page one thirty five mujalladu fifteen wa ukhra ghayru mukaffiratin àtàwọn tí ò tí wọ́n di kẹfẹ́rí pẹ̀lú bídà wọn. fa amma ahlul bídà il mukaffira wọ́n ní ẹ̀rí àwọn oníbídà tí wọ́n di kẹfẹ́rí pẹ̀lú bídà wọn. fa inna salata khalfahum la tasih wọ́n ní irun kíkí lẹ́yìn irú àwọn báyìí kò lálàáfíà lè anahun kò fáàrùn torí pé kéfì yìí ni wọ́n látòkù balu sàlátù ìdánlọ́ irun ò lè játa ọgbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá fàlàyé sí ìṣù àyàkúnú àyímọ̀tàl mùsùlùmí kò wá lẹ́tọ̀ kò tọ́ kí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kí jẹ́ aṣíwájú fáwọn mùsùlùmí. wà á ma ahlul bid'ah ọ̀rọ̀ ìrìn mùkàfíọ́rọ̀tì ẹ̀ wá rí àwọn oníbídà àti fasolatu kọlfahun wọ́n ní kákírù lẹ́yìn wọn tàǹbání aláhìláfi aláhìláfi rẹ̀ ìlàbá ìfi solatu kọlfa alìfiski wọ́n ní wọ́n ma ìdájọ́ rẹ̀ ma lórí wípé ìyapa ń bẹ láàrin láàrin àwọn àfà nípa wípé ìjà lè kírun lẹ́yìn pòkì ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfà lórí pé sáà lè kírun lẹ́yìn pòkì sẹ̀ǹkó ní bídíà tí ó sì gbé kónú islam náà sẹ̀ǹkó kò kí lòun náà fásitì lòun náà físìkì lòun náà kó sí wọn ni sòká kírun lẹ́yìn ní bídíà tó jẹ́ tí ò gbé jáde kónú islam ọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n má lórí pé ìjọ tọ́ka kírun lẹ́yìn pòkí àbí ọ̀tọ́ka kírun lẹ́yìn pòkí torí pòkí lòun náà wọ́n ní wà rọ́ọ̀jì ṣù àmẹ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó tẹ̀sùn jù ànàsọ̀lá illa idha kana fi tarki salati khalfahum maslahatun àyàfi tó bá jẹ́ pé ká má kírun lẹ́yìn wọn ó láǹfààní tí ó ṣe fún ṣẹ̀ríà àti mùsùlùmí tó yẹ ká má kírun lẹ́yìn wọn yóò mú wọn fi aburú kò kí wọn yẹn lẹ̀ kò ní mú wọn mutí mọ́ kò ní mú wọn ṣe bídíà ṣe gbọ̀n jáde kóru islam mọ́ kò ní mú wọn jalè mọ́ kò ní mú wọn kò ní mú wọn ṣe zina mọ́ ṣé bá ní sèyí tó bá lẹ́yìn àìkírun lẹ́yìn wọn yóò ṣe wọn láǹfààní láti kúrò níbi aburú tán ṣe yẹn àlèbọ́ kírun lẹ́yìn wọn kí wọ́n lè bá kú omi aburú tán ṣe. wọ́n ní mísìlú àyàkúnà zalika sábàbà fi rọ́jì ìhìn and fiskihìn wọ́n ní bí àpẹẹrẹ kọjá pé àìmọ́kírun lẹ́yìn wọn yìí yóò jẹ́ sábàbí fún wọn láti ṣe kíni o láti mú wọn kóun bí láti mú wọn kóun bí ìwà kò wọn tán ṣe yẹn. fa innal awla huna alla yusalliya khalfahum wọ́n ní eléyìí tí ó tọ́ nígbà ní pé kéèyàn má lẹ́yìn wọn tó bá sí pé àìmọ́kírun lẹ́yìn wọn yóò ṣe sábàbí fún wọn láti kú òǹbí aburú wọn tán ṣe. naam wọ́n tún wá bí sheikh àfàdúyàtú sheikh Salih Al-Uthaymeen lédè bákan náà àdúfòkò sọláàtì khalfa al-imam alladhi yatadawa bis-sa'wadha. wọ́n bi wọ́n léèrè pé sáàlì kí òun lẹ́yìn wọ́n ní sún ilẹ̀ àfàdúyàtú sheikh àdúfòkò sọláàtì khalfa al-imam alladhi yatadawa bis sáàlì kí òun lẹ́yìn ìmáàmù tí ń sóògùn ògùn abẹnú gọ̀ngọ̀. فأجاب فضيلته بقوله الأصل في هذه المسألة anakula sheikh ní ìpìlẹ̀ níbi masala yìí níbi ọ̀rọ̀ tá a bèrè yìí wọn náà ká sọ wípé ìnàkúlẹ̀ man sahhat salatuhu gbogbo ẹnikẹ́ni tí ìrìn àbá ti lálàáfíà minal mùsùlùmí nínú àwọn mùsùlùmí sọ́hat ìmàmátùhù irú ẹni bẹ́ẹ̀ ọlálàáfíà kó kírun kó ṣáájú kírun fún àkásì kírun lẹ́yìn làásì yamá ìdàkánà ìsánù yẹ jahalu halal imam wọ́n ní pàápàá jùlọ téèyàn ọba tiẹ̀ mọ nǹkan tí ìṣesí ìmáàmù yìí àmọ́ tí aburú tí ń bẹ lọ́wọ́ ẹ̀. wà á mọ mẹ́la tẹ̀sí ṣòṣọ́láàtùhù wọ́n ní àmẹ́ tí ìrun rẹ̀ bá ti lálàáfíà min alil bidayi nínú àwọn oníbídíà alẹ́zínà tẹ́sílù bídà àtùhù min alkufuri àwọn tó yẹ pé bídíà wọn dẹ́kọ̀ kẹfìrí fàhàulà látẹ̀sí ṣòṣọ́láàtù khalfahum wọ́n ní àwọn tó bá rí báyìí kọ̀ lálàáfíà kákìrì lẹ́yìn wọn lè ádámi sí àti sọ̀láàtì yìí wọ́n ní torí pé ìrun wọn gangan fúnra wọn kọ̀ lálàáfíà وهذا الرجل الذي يتداوى بالشعوذة والتمائم هو ẹni tí ó ń ṣe tó ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú ṣáwádà àti tamaim àti nǹkan àsokọ́ra nàkúrú láti sọ pé haluwa yatadawa bi amrayn wọ́n ní ṣé á bèrè pé sẹ́ni yìí ṣé nǹkan méjèèjì nǹkan méjèèjì tá a fẹ́ sọ yìí tó ní fi ń tọ́jú àwọn èèyàn ni àtàmáìm wà ṣáwádà à ń so nǹkan máyàn lára àti à ń ṣe dán wọ́n ní amma ṣàwádàtú fa muharramatu bila shak wọ́n ní sẹ́rí ṣàwádà ń tiẹ̀ haramu ni láì síyèméjì ń bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé lọ ṣé bá nísìnyí nítorí àsìkò ibi táwa fẹ́ lò náà ni ọ̀rọ̀ oníbídà sọ náà ni mo ti kà lókè yẹn sọ àmọ́ ọ́n ṣàlàyé nípa fún ẹ́mí insha Allah ta'ala nínú àwọn nǹkan tí jòkó yìí sì máa tẹ́kì àná ni ẹ bá mi jọ́ tẹ̀ kalẹ̀ nípa wípé ìjẹ́ gbogbo à ń so nǹkan kọ́lé à ń so nǹkan kọ́ra ṣé gbogbo ẹlẹ́bọ tó gbé ṣé gbogbo ẹlẹ́bọ ṣá tó gbé ìjáde kó ní Islam ìfọ́síwẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfa kò sí alùsùnà kan tó gbà wípé kò sí àbá sùnà kan kò dẹ̀ sí alùsùn kò dẹ̀ sẹ́ẹ̀rì kankan tó sọ wípé ẹni tó bá sọ àyà àyà Kùránì torí pé lọ́dọ̀ àwọn jàbátá yìí wọ́n ní gbogbo tí yàrá ti lè so kọ́lé kódà kọjá yà kúrán ó ti dẹ́ lẹ́bọ nìyẹn àwa ni ẹ̀ tí ẹ̀ máa ń tán pè lẹ́bọ gan ẹ̀bọ gan òye yín wàláhì èèyàn tó fi ayatul kùrùsí yìí tí wọ́n èèyàn tí wọ́n ran ayatul kùrùsí yìí sínú pépà fún tó wá wé tó wá gbé kọ́lé ó ti ṣẹbọ nìyẹn kódà kọ́ gbára lé kọ́ ṣẹbọ nítorí pé ayatul kùrùsí yìí tó hàn yìí ṣé ẹ̀dá ni àbọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá mi lóhùn

àmọ́ yí pé èèyàn wá ń so mo fi kúlẹ̀ aláwọ̀ kọ́lé èmi ò fi kọ́lé mọ̀ kàn sọ bẹ́ẹ̀ ni o pé àwọn tó lè fi pé èèyàn fi kúlẹ̀ aláwọ̀ kọ́lé ó fi kọ́lé àbó fi kọ́ mọ́tò ó fi ayatul kùrùsí yìí àbó fi àfikàrò ànẹ́bì kan ní àwọn wé fún un tó fi ọwá lọ́sẹ̀ bọ́ nǹkan bẹ lára rẹ ọmọ tó ń pè lẹ́bọ gbogbo nǹkan lẹ́bọ lọ́nà gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ níbi yẹn bá yasó gan ẹbọ ni wàláì kọ́ńtà ti wọ́ọ̀kì ẹ̀bọ sáwọn yẹn lọ́rùn àní ọmọ ìbejì yẹn sẹ́ wàláì kódà orí mi kẹsẹ̀ ń gbóná ni ó ní kódà ó ní kéèyàn lọ fowó lẹ̀ síwájú àfa pé kéèyàn káfa bá wọn sàdúrà ó lẹ́bọ ni wàláì mo fọlọ́ bàbúrà wàláì ó wà mí mo kọ́ tẹ̀sí báyìí wàláì mo fọlọ́ bàbúrà ó ní kódà irú ẹbọ irú ẹbọ táwọn àwọn àsìkò ànẹ́bì kó sínú wàláì ọmọ tó mẹ́rin wa ẹ̀rí ẹ̀rí dẹ̀ndẹ̀rẹ̀ tí ń tú fúnra rẹ̀ ní kùtùkùtù wàlá yìí sì ń tú àyà Kùránì sódì. ẹ mẹ́rí ẹ̀ ni. والذين اتخذوا من دون من دون الله من دون الله أندادا نعم نو إليه يكون ملكا آياتي أنا ملكا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa wallahi àyà yẹn ni háì ìsìn tútù tútù pé ó ní kéèyàn lọ fowó àdúrà lẹ̀ síwájú àwọn àfáàpẹ́ bá mi bẹ̀ lọ́wọ́ bá ó ní wà ó ní wàlá ó ní ìrẹ́bọ tó tó wọ́n làwọn tó lọ́wọ́ ìrẹ́bọ tó tó. láwọn ọmọ láwọn ọmọ tẹ́ni wọ́n ti jẹrà yìí káì àtàgbà kan láwùjọ wa ìdí pàtí ọ̀sán ọlọ́pàá tí máa ń mú yàn fún sọkúsọ tó bá jẹ́ sàwùdí ni allahi alazim ibi tí ọ̀dájọ́ bara rẹ̀ ẹ̀wọ̀n gbére ẹ̀wọ̀n gbére ní òfin kò lè jáde láíláí láwọn ọ̀rọ̀ burúkú tí ń sọ yìí kéèyàn kan máa kéèyàn kan gbogbo nǹkan lẹ́bọ gbogbo nǹkan lẹ́bọ ẹbọ náà ní gbogbo nǹkan àwọn òun wọn lórí míì tán kọ wọn lásà míì tán máa ń dá wọn máa ń tó wọn ẹbọ. ẹbọ gbogbo kan lẹbọ Ọlọ́run ó sànú wàláyé so ó ní pé èèyàn ntabade bẹ ni pé èèyàn fi àyà Qur'an kọ́lé ó fi àyà Qur'an kọ́ ilé torí wípé ọ̀rọ̀ ẹjọ́ máa ọ̀rọ̀ ọlọ́run ọba ló gbẹ́mí lé yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ò jẹ́ kí ń ṣẹ̀dá ẹ̀dá lèèyàn gbọ́dọ̀ gbára ní pé yóò sọ yàn kò yé báyìí nìsín àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tá a máa fi ń wá sọ ni tá a sì gbára lé ṣé yé báyìí nìsín yìí ọ̀rọ̀ àkídà ni mò ń sọ yìí o ṣé yé báyìí nìsín ọ̀rọ̀ àkídà ni so kí ló àkídà kọ̀wárí jù ó kí tàṣà yọrọ̀ àkídà alùsùn náà tó dúró déédéé náà inú tààtù kà ní wọ́n ní máa yẹ albidá ilé ti tú kiri jùmí ẹ̀mílẹ́tì islam wà máa yẹ albidá ihu alẹ́tì dúnà zalik. wọ́n ní kí ni àwọn bídíà tó gbẹ̀yàn jáde kó ní islam àtàwọn bídíà wo ni ò tó bídíà tó gbẹ̀yàn jáde kó ní islam. fàájábà rahimahu allah ta'ala sheikh sali osemi wa dáwé agbóbitu fi hàdà tọ́ba fẹ́ mọ bídíà tó gbẹ̀yàn jáde kó ní islam àti ẹni tí ò gbẹ̀yàn jáde kó ní islam òun náà ni pé anel bídà àtà ìdá tó náà kíbi islam tó bá yẹ pé bídà wa ba islam jẹ́ wọ́n ní gbogbo bídà tó wa ba islam yẹn jẹ́ àwọn tẹsítẹlzimu alukọdà hafi islam àbí bídà tó mú dání ìmọ̀ fi àbùkù ká ẹ̀sìn fàyín náà bídà tó ń lo kàfíọ̀rọ̀ tó wọ́n ní irú bídà yìí ọ̀sọ̀ ìdí kẹfìorí. ìtumọ̀ ẹni pé kéèyàn máa déyàn jọ́sìn fún ọlọ́wọ́ ọba pẹ̀lú nǹkan kan tó ba islam jẹ́ èèyàn wá lálẹ́ ẹ̀kọ́ yẹn ọlọ́wọ́ ọba gan-an lèèyàn fi nǹkan yẹn jọ́sìn fún ó sọ̀rọ̀ ìdí kèfèrí àbí àwọn bíyà tó bá jẹ́ pé kí ni o yóò máa jẹ́ sí pé èèyàn ti àbùkù kan Islam wa amma idha kanat duna dhalika fa hiya bid'atun mufassiqatun ṣé sọ́ọ́lù tèmi ní tọ́ba àmọ́ táyé bídà tí ò tọ́ eléyìí ni àyè bídà tó sọ èdè kí ni ọmọ jẹ faminal bídà yìí allati la faminal bídà yìí allati la tukaffiru wọ́n nínú àwọn bídí àtọ́wájẹ tó yẹ sí pé kò sọ ẹni tí ó bá jálẹ̀ di kèfèrí. òun náà ni àwọn bídí àtọ́jọ́ pé kí ni bí àwọn bídí àrùkà tó yẹ sí pé wọ́n ní wàmínà bídí ilé ti láti káfíìrù wọ́n nínú àwọn bídí àtọ́jọ́ sọ̀rọ̀ di kèfèrí mustahdathahu ba'du an-nas min siyagi azkarin wa ayyanatin òun náà ni bídíà kan táwọn èèyàn dálẹ̀ apákan bídíà kan táwọn apákan èèyàn dálẹ̀ pẹ̀lú irú bídíà wo àwọn bídíà tó yẹ sí pé àwọn bídíà pé ká fúnra wa ní àwọn àzikáàrù kan tó yẹ ká fúnra wa la gbé sígà àwọn gbólóhùn táàfin máa sàzikáàrù yẹn wa la gbé kalẹ̀ ká dá àzikáàrù ho fúnra ara wa wọ́n ní irú àwọn bídíà yẹn ògbé ẹ̀dá rẹ̀kọ́ ní Islam famina bida ilati la tukafir inu àwọn bídíà tó sọ̀rọ̀ di kèfèrí mastahdathahu ba'du nnasi من صيغ الأذكار من صيغ أذكار معينة أو أوقات عينوها للذكر لم ترد السنة بتعيينها wọ́n ní tàbí kí ká ṣe ká ṣe àwọn kásà ìdásàlẹ́sà àwọn àsìkò kan fún àzíkìrì tó ẹ́ pé àwọn àsìkò yìí súnà ò gbé wá súnà ọ̀dà sàlẹ́sà fún wa pé ká máa fi ṣàzíkìrì káwa yan àsìkò fúnra wa pé àsìkò báyìí o ẹja pàdé ká máa ṣàzíkìrì mẹ́ẹ̀ àbásìkò báyìí ní kọ́ ọmọ ṣe ráwọn àbíkiri yìí àwọn béèrè wípé níbo ni ẹ̀rí ẹ̀ wà nínú alukur'an àti sunna wípé ipe lásìkò yẹn ká máa ṣàbíkiri yẹn àwọn ní kí ọ̀rọ̀ òun fẹ́ẹ́ rí kí sí kò ní lè bá ṣe bá mo ní ọmọ ẹja lè ní àbọ̀ tí mo ní ọwá mu ẹ bá ṣe kiri mo ní ọmọ ṣe àbá yìí ọmọ ṣàbíkiri lọ ní ìgbà tí nǹkan tó lé àbíkiri ni mo mọ sọ àníbẹ̀ ni àbíkiri ó bùkátà pé kí kó o tó fún wa lásìkiri kẹ̀kẹ́ máa ṣe àti pé lásìkò kan láà máa ṣe á béèrè pé ta ń ràn ọ bẹ́ẹ̀ ǹjọ́ lọ́wọ́ ọba tí ó gba ìbáradà yìí lọ́wọ́ rẹ̀ sóun lọ́ ràn ọ́, sọ́lọ́ ọba bẹ̀ ọ́ sẹ́ bí ọba ti bẹ̀ ọ́ má jẹsẹ́ tọ́lọ́ ọba bẹ̀ ọ́ ẹ̀sìn tọ́lọ́ ọba ti làbọ̀ yẹn lọ́rùn má jẹ ẹ̀sìn tọ́lọ́ ọba ti làbọ̀ yẹn lọ́rùn má jẹ bẹ́ẹ̀. wọ́n ní àwọn yóò sọ wọ́n ní wàhíyà fi àwọn nípìnlẹ̀ ni. ọba ṣẹ̀ríà mu walakin qayyaduha bi zamanin lam tataqayyad bihi fil Qur'an wa sunna. wọ́n ní àmọ́ wọ́n ti lọ di àwọn àfikáàrù yìí pẹ̀lú àsìkò kan tọ́jẹ́ sí pé àsìkò yìí àfikáàrù yìí ọ̀gbà dídè pẹ̀lú àsìkò yìí nínú nínú Al-Qur'an àti sunna wọ́n nínú àwọn irú àwọn eléyìí bídà ni kò sọ̀rọ̀ sí kèfèrí wa amma al-bid'u al-mukaffiratu wọ́n ní ẹ̀wọ́ aráhùn bí yàtọ̀ sọ̀rọ̀ di kèfèrí allati testelzimu naxol khaliq wọ́n nílé tó yẹ sí pé ó mú dání ìmọ̀ fi àbùkù kan ọba dẹ́dà aw naxol rasul àbí ìmọ̀ fi àbùkù kan nabi sallallahu alaihi wasallam aw naxol naklati shari'ati àbí ìmọ̀ fi àbùkù kan àwọn sọ̀hábà àwọn tó gbé sharia wa ka sọ̀hábà gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà radiyallahu anhum kọ́nà bá kọ́ wáyé ní sí wọn fàyínà hàdìhì bídà òmù kàfé ọ̀tún wọ́n ní gbogbo àwọn eléyìí bídà sọ́sọ̀ ní kẹfẹ́rí ni wàlmuhimu wọ́n ní àmọ́ tó pàtàkì jù annama yunakidul islam tá a gbọ́dọ̀ mú dání tó pàtàkì jù ní pé gbogbo tó bá ti lè ba islam jẹ́ minel bídà yìí nínú àwọn bídà fàhùwà bídà atún mukafiratun wọ́n ní bídà sọ́sọ̀ tó yàn jáde kóró islam lọ́mọ jẹ́ wàmẹ́lá yunakiduhu àmọ́ tí ó bá ti ba islam jẹ́ naam ẹ jẹ́ kí n fi eléyìí báyìí kí n fi parí fatwa sheikh mumbaz eh, sheikh salih al-uthaymin lálẹ́ yìí. aksai ní sudan wọ́n ní ẹni ẹni tí ń béèrè béèrè yìí láti sudan tí ń béèrè béèrè. yakulu idha salla al-insanu khalfa imamin ó béèrè wípé tí ìyẹn bá kírun lẹ́yìn ìmáàmù kan wa hadha al-imamu lahu ba'du al-aqaid wọ́n ní ìmáàmù yìí sì ní ó ní àwọn àkídà kan tí ò da àwọn àdìsọ́ kan tí ò da ó ń bẹ pẹ̀lú ẹ̀ wà indahu báyọ̀bùl bídà bidai, àwọn apákan bídà náà sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ fama hukmu man salla khalfahu kí ni ìdájọ́ tó bá kírun lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀. ẹ̀jọ́ rasan kí ni ìdájọ́ tó bá kírun lẹ́yìn irú ìmáàmù yìí ṣe mọ̀ pé irú nǹkan tó jọmọ́ irọ́ tó pamọ́ mi ni wọ́n fẹ́ béèrè yìí wọ́n ní lára tí mo fi di kèsè yìí kódà rọ̀ṣídì ìbàdàn yẹn ó sì tó tọ́ níbi lẹ́kítọ̀ tí mo lọ ṣe lásìkò tó lẹ́wọ̀n irọ́ ti fọ́ orí ọmọ náà wàláhi lazim ilẹ̀ ń sọ ní dùnú bí ìgbàkọ́ wà ń bẹ̀ kódà oníjọ júmọ̀ ni oníjọ júmọ̀ ni wọ́n pàdé mi oní wọn pàdé mi jọ júmọ̀ àwọn kan jáde nínú mọ́ra bá ni onímọ̀ yẹn jáde oníbọ̀rọ̀ yẹn kan gbà mí mú ni <laughs> wàláhi irọ́ ti ba orí ẹ̀ jẹ́ irọ́ ti dẹ́kì ọpọlọ rẹ̀ ó dẹ̀ kọ́ mọ́ máa ń ni nítorí pé inú tí mo mọ̀ sí jàbàtà mọ̀ ṣe láyé orin ọ̀rọ̀ pípa ọmọ ọ̀rọ̀ pakọ̀dá wàláhi mo fọ́nà wàbúra jàbàtà ń pa ìyá láyé arọ́ ó láwọn ọmọ ẹ̀rọ máa ń dìbò kódà àwọn tó ó là ha ń dìbò ó àwọn tó dìbò wọ́n tó há wọn lọ́kadà <laughs> kò gbogbo ẹ̀dọ́ gbogbo ẹ̀dọ́ mọ̀ mímọ̀ pé ń lọ́kadà <laughs> wàhálà nígbà tí wọ́n ń fẹ́ yín téèyàn ti sọ ọlọ́kadà <laughs> bí ṣe ṣe nígbà pé nǹkan lára irọ́ ti irọ́ ti ba yí ẹ̀jẹ̀ ètò ìwé yẹn o ti padà sí mss mss ni o ti padà o ti padà sí mss irọ́ àwọn ọ̀rọ̀ burúkú wàláhi nàzín irọ́ ti pọ̀ ju irọ́ ilé ìyẹn tó parọ́ oníwàá pàdé mi onílójoojúmọ́ ni onímọ̀kà bọ́ta nínú maraba ni oníbọ̀dà yẹn ṣe he nínú oníbọ̀dà yẹn ṣe báyìí wá ní áá. Ah, ah, èjì gbòó tó lọ kírun lẹ́yìn maraba ní maraba tí gbogbo Ìlọrin ti mọ̀ pé alágbàkọ bídíà ni ó tó wà lọ kírun lẹ́yìn ẹ̀ àwọn ni ẹ onímọ̀ sọ pé tìmílẹ̀ dàrẹ́ tìmílẹ̀ mọ́tò bàbá tiẹ̀ lọ àwọn tó fi pèsè méjì àwọn ìbílẹ̀ sọ́bí àwọn pèsè méjì wàláì ó rojọ́ lálẹ́ kìyàmà ẹnu rẹ̀ fẹ́ bó wàláì mo fọ́nà bàbúrà tó lé lè tí mo fi ọlọ́ba búra nítorí ẹ̀jẹ̀ ọ̀la yé ẹ̀ tó kúkú bẹ̀rẹ̀ àkìyàmọ̀ gbogbo yẹn bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ni mo forí ní bẹ́ẹ̀ wọ́n bí díà ẹ̀ wọ́n ní ọmọ parọ́ mọ́ bí díà náà rí a kò parí àkìyàmọ̀ <laughs> a kò parí ibi táwọn ìgbà tí ní ọmọ parọ́ mọ́ bí díà bí ibi tí ìgbà tí wọ́n fi ránṣẹ́ dáwà níjọ́ táwọn ìgbà ń ṣe dáwà tí wọ́n ń parọ́ anabi oti ti anabi ń sòótọ́ gan kọ̀ parọ́ gan wọ́n ń pè lókùrọ̀ kábà sọ pé wọ́n ń parọ́ tó wà díẹ́rìn. ó ní bọ́dọ̀ àyàwó agbámi wọn wọn ni ẹ kí ni wọn náà yín pọ́n tàbí kú lọ́dọ̀ yín náà nu Onye ni ọba àsọ bẹ́ẹ̀ wọ̀ wá lójú kọ́ sọ́wọ́n pé lójú tiẹ̀ náà sọ ibùdó <laughs> so ojú múnú tẹ́míyà ojú burúkú ni wọ́n mọ̀ pé àwọn ọ̀rọ̀ jákujàku láwọn ọmọ tí ò ní tí ò ní ẹ̀kọ́ rárá yìí láwọn bó sànú irọ́ ti báyé wọn jẹ́ ní ti ń sọ yẹn mo fi ọlọ́run bá tọ́ dá mi búra kọ̀sẹ́lẹ̀ rí láyé kọ̀sẹ́lẹ̀ sí mi rí láyé kọ̀sẹ́lẹ̀ rí láyé wọ́n sì fúrémù rọ́ ẹ̀rẹ́kùn káti ẹ̀ wá pé mo tẹ̀ wá káti ẹ̀ wá pé mo tẹ̀ wá kírun náà ẹ̀jẹ̀ ọ̀dọ̀ sábà ń sè ó ti sọ mí di kẹfì áà ah, ah. níbo lẹ ti rí ó ní wọ́n ń béèrè lọ́wọ́ sheikh mubaz sheikh sọ́yìn ọ̀sẹ̀ ní ni. wọ́n ní láti sudan lẹni tí ń béèrè pé idha salla al-insanu khalfa imamin wa hadha al-imamu lahu ba'du al-aqaid al-batila wa indahu ba'du al-bida'i fama hukmu man wọ́n ní tẹ̀yìn bá kírun lẹ́yìn ìmáàmù kan tí màmí wá jẹ́ kó láwọn àkídà kan tí ò da tó dẹ̀ tún láwọn bídíà kí ni ìdájọ́ tó wá kírun lẹ́yìn rẹ̀ sódì jẹ̀bẹ̀rí ẹgbẹ́ báyìí ṣe ń pè yẹn ń kẹ́ ìfèrí tó kí ìrẹ́yìn oníbídíà yìí. fàájábà rahimahullahu ta'ala sheikh mumba sheikh salim tèmi wá dáhùn wọ́n ní as-salatu khalfa mubtadi'in la takhlu min halayn wọ́n ní kákì ìrẹ́yìn oníbídíà ọ̀pá sófo kú òmbi àwọn nǹkan méjì tàbẹ́ sọ yìí kákì ìrẹ́yìn oníbídíà ọ̀nà méjì náà nǹkan méjì tàbẹ́ sọ yìí wọ́n ní kọjá pé bíbí àyẹn ọsọ̀ rẹ̀ di kèfèrí fàfi hàbí hilhal wọ́n ní irú àwọn inú àwọn àti sí báyìí láti sí ìṣòṣò láti kọlífà mọ̀nà ìtànà kan hàbí ìbídà irú yàn lálàáfíà téèyàn bá kiri lẹ́yìn irú ẹni tí lẹ́yìn irú ẹni tí ṣe irú bídí àyè. láàkì mọ̀nkánà jahilan àmẹ́ni tó bá jẹ́ láyìn mọ̀kan láyọ̀ dìrì ẹnhu kò mọ tí mo sí ló fi kiri lẹ́yìn hàtàntàhà sọ̀látùhù tí tó fi irun tó kí lẹ́yìn rẹ̀ yẹn lálàáfíà àti bí kọ̀ọ̀mọ́ tí màmú kó sí ni lè anahu máa dúró bí jaal torí pa fúnlẹ̀ excuse pé kọ̀ọ̀mọ́ ike màmú yìí ṣe kí ni o ó kó sí ní tọ́jọ́ jáde kúrò Islam. wàlhálù sàníyà wàlhálù àsàníyàtù torí pé hálù mu'annasu ni ọkà wa ni mọ̀dákàr láfùmí ni mu'annas ma'anawi ni ó lè má yàwó eléyìí ló jẹ́ ká mọ̀ sàlàyé rẹ̀ tọ́lẹ̀ ní náà ní ṣéèkì náà ló ṣe mi ṣéèkì wo wọ́n ní wàlhálù sáníyà wọ́n yẹ ká sọ pé wàlhálù sáni tó olùdùngbà mi <laughs> olùdùngbà tó máa kọ̀rẹ́tì olùmọ̀. àyọ̀ àdá àwọn gbóná yẹn kódà ọkọ̀ rẹ̀ ṣe kò ṣe sọ́lù tèmi ìwọ mẹ́ni tó gbóná ìwọ tó sábà kó kọ̀rẹ́ lárúbáwá tó lé dàkà. ìyọ̀ mọ́ta àǹtakùnà wọ́n ní ìṣesí ẹlẹ́kejì ni pé àǹtakùnà bídàtàn أو أن تكون بدعة غير مكفرة kọjá sí pé bídíà tí èèyàn ṣe bídíà tí ò gbé jáde kúrò ní islam ni àbí ká kaba pé àǹtakùnà bídíà tán ghayra mukaffiratin tó bá jásí pé bídíà tó ṣe àǹtakùnà bídíà tán ghayra mukaffiratin tó bá jásí pé bídíà tí ò di kèfèrí ni bal mufassiqah bídíà yìí ọsọ di pòkì ni ọsọ di fásitì ni wà sọláàtù kọlfàhù mabniyatun ala sihhati sọláàtù kọlfàl fásitì. wọ́n ní kéèyàn kírun lẹ́yìn irú èèyàn báyìí a mọ ìdájọ́ rẹ̀ lórí ìlàlàáfíà ká kírun lẹ́yìn pòkì. wà fi hà qawlan ọ̀rọ̀ méjì ní bẹ̀rẹ̀ àwọn àfáà lórí ká lẹ́yìn pòkì. wà fi hà qawlani li ahli ilmi wọ́n ní gbọ́dọ̀ méjì ọ̀rọ̀ méjì ní bẹ̀rẹ̀ àwọn àfáà lórí pé sáà lẹ́yìn pòkì. والصحيح ولا ملي صلى الله فيها أن الصلاة خلف الفاسق وني بكاكلو لن يقبكين كو صحيحة إن صلى الله فيها لأن صلاته هو بنفسه صحيحة تبقى يمتي أقفر على الله فيها فتكون صلاة من تم به صحيحة يرون تبقى تلين يكيرون وما لا فيها أيضا بكنا ولكن لا شك أنه ينبغي للإنسان أن يتحرى الإمام الذي لا يكون عدلا wọ́n ní àmọ́ kò sí èméjì pé ọtọ́ fẹ́yàn kọ́mọ wá ìmáàmù tó jẹ́ onídéédé káàkiri tí ò ní jágbàjàgbà lọ́wọ́ tí èsè pòkì. àyàtàhárọ̀ ìmáàmù alladhi yakunu adlan fi dinihi mawthuqan fi amanatihi kọ́mọ wá ìmáàmù tí ọjọ́ sí pé kọ́mọ wá ìmáàmù tó yẹ pé ọjẹ́ onídéédé nú ẹ̀sìn rẹ̀ tó sì jẹ́ ẹni tí a fọkàn tán nínú àmánà rẹ̀ kọ́mọ wa káàkiri ṣéra ẹni sì ṣe eléyìí báyìí òun náà ní nǹkan tí àwọn àwọn olùmọ̀ sọ nípa wípé sáà lè kírun lẹ́yìn oníbídà àbá lè kírun lẹ́yìn oníbídà ọ̀rọ̀ kan tó kó nífọ̀ọ́ ọwẹ́ ni so ìdájọ́ ta fóníbídà náà àfẹ́ẹ̀tì ìran tí a fẹ́ kí lẹ́yìn rẹ̀ so ló fi jẹ́ pé àwọn eléyìí báyìí tó fà á tó fi máa ń ṣe fásitì àwọn ni pé nítorí wọ́n ti fún ìdájọ́ bídà ni pé gbogbo ẹ̀ ní kófùrù so nítorí ẹ̀ mo sọ pé sẹ́rí tẹ́ ẹ bá ti lè mú rú fíkìrọ̀ wọn yẹn tẹ́ bá ti lè múrù lórí wọn yẹn àwọn tí ó àfẹ́kì nínú ìdájọ́ ẹ̀sìn pọ̀ gan àwọn tí ó àfẹ́kì nínú ìdájọ́ ẹ̀sìn pọ̀ gan tẹ́ ẹ bá dà ilé ti ní ìròyìn tó bá súnà mu sòyọ́ máa yapa pẹ̀lú wọn ni ní gbogbo ọ̀nà sóbà ní ti ẹni tí wọ́n gbà pé yẹn lè kírun lẹ́yìn àwọn olè yẹn gbọ́dọ̀ kírun lẹ́yìn kódà wọ́n tó pè ọ́ ń kéèfé ní tó bá kírun lẹ́yìn gan sóbà ní ti yìí wọ́n pè yẹn ń kéèfé ní tó bá kírun lẹ́yìn ọlọ́run bá ní kílákùsà náà wa sólè báyìí òun náà ní tayọ àlà àwọn ọmọ yìí àti gbàgbére wọn. sọ bóyá ká dúró sí bíbá yìí mo ti ẹ̀ ń wò pé báyà mo lè play àwọn nǹkan kan díẹ̀ nínú àwọn ìsọkúsọ ẹ̀ tí mo sọ pé mo sọ nǹkan kan ní àná mo ní ọmọ Rasheed yìí Bàdà yìí ibi tí ó wọ̀ sí nínú kéwu kódà kọ́ mọ alkiyama pé alkiyama ni máa ń pè alkiyama wàláì lẹ́yìn tí ń sọ pé bẹ́ẹ̀ bá fowó síwájú àfa àṣẹbọ yìí kọ̀ọ̀mà alkiyama kọ́mà ní nǹkan tó yẹ kí yàn máa pè wàláì alkiyama kọ̀ọ̀mà pè ṣẹgbọ́ wàláì wọn ọmọ alkiyama pè ọmọ kékeré yìí ọmọ yìí ọmọ alkiyama pè rọ̀ṣídì ọmọ alkiyama pè wàláì ṣẹwárí eléyìí mo sọ yìí mo fi ọlọ́run bá búra gbogbo kéde tí rọ̀ṣídì ṣe pátá látòkè délẹ̀ ẹ lọ́gbọ́n gbogbo kéde tó ṣe tó bá ti lè dákọ̀ alkiyama báyìí alkiyama ni ó pè é kìí ṣe mistake ọmọ pè ní wàláì gbogbo kéjẹ́tì ayé pátá tó ṣe ẹlọgbọ honestly speaking tọ́ba jẹ́ akọ alikiyama nígbà fifty alikiyama ni ó pè kódà kò ní ṣe mistake ó pè ń tọ́ correct lẹ́ẹ̀kan tọ́ba jẹ́ akọ nígbà hundred alikiyama náà ni ó pè nígbà hundred yẹn ẹ̀ẹ́ kí ma alikiyama alikiyama kọ́ ma pè ní alikiyama kò yẹ báyìí nìyí nígbà tí wọ́n máa tú kéwú wàláì ọmọ yìí ah, kàkàkàkà yìí bóyá máa padà máa sọ ẹ́ di ìgbà míì máa máa pílè rẹ̀ ó wá ń tún hadith anabi pé fama giba ẹ̀ sunnati falẹ̀ ìsàmì nì ó wá ń dúró giba ẹ̀ oníṣẹ́wá ti lè lórí fúnra giba ìdíbẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá kórìíra sunna anabi ó nínú lárúbáwá kẹ́lẹ́ ọ̀gájọ́ kẹ́lẹ́ ni òmùn ìwà ìsàlẹ̀jọ́ kẹ́lẹ́ lárúbáwá yẹn <laughs> ìwọ wò ló kẹ́ lárúbáwá ìwọ lọ́wọ́ pé rọ́gìbà sunnati gan lọ́tọ̀ ní lárúbáwá tàjọ́ kí òsín tutù kùtù wàláì onírọ̀ jìbà àárín ẹbí wọ́n léèrè tó bá yẹ pé ìtukùtù mọ bí wọn ní ká tú o ìtukùtù ló tú òdì ní ká bí wọn wà tú fún wọn sìn yìí sì wá padà wá pílé rẹ̀ ẹ kúkú mọ̀ pé ọwọ́ mi ó tẹ̀yìn náà ni àfi kẹ́ ẹ má sọ̀rọ̀ lẹ́ lọ́wọ́ mi ò ní báyìí <laughs> torí ẹ kẹ́kọ̀ọ́ ẹ kẹ́kọ̀ọ́ lárúbáwá gan tó jẹ́ ìpìlẹ̀ tó ń pé òun gangan yẹ wà sílà tẹ́bi tẹ́bi kọ́ ìmọ̀ ẹ̀sìn gan kò yé wàláyé tó sì tú yẹn ó dé àfẹ́ kàdísà nábì ó dẹ̀ tí wàdísà nábì ní kùn tí ẹ̀ kó fún un ó ní ànábì ní ó ní fàmà rọ́gìbà súnà tí ó ní tọ́ba ti ní rọ́gìbà án ó ní túmọ̀ ní pé ẹni tó bá kó ìra súnà ní ànábì nítorí ìdánilẹ́bí sọ pé ẹnikẹ́ni tó bá gúnrí kúrò níbi súnà ànábì tó bá gúnrí àárọ̀dọ̀ tó bá ní rọ́gìbà án ìdáni pé àárọ̀dọ̀ án wàzáhìdà fíhì kéèyàn kéèyàn kéèyàn kúrò níbi nǹkan kéèyàn gúnrí kúrò níbi nǹkan ṣé báyìí sìn òun náà ń pè ní òun náà ń pè ní rọ́ọ̀sì ìbàdàn ó ní ẹbí wọn o kódà ẹ nítorí ẹ ọ yẹ kí n padà play rẹ tẹ́ẹ̀rì bó ṣe láyà confidence ní fi ń sọ àwọn tó wá jókòó wájú àwọn òkè ẹ̀hẹ́ tẹ̀fẹ́ wò ní wá bí wọn ni àá kódà ó ní ká bí wọn tí ìbá sì lọ́dún yóò máa sọ wọn o. wọ́n ti ó ti lu fọ́ one nine fún ọ ìtukùtù bá tí n bá láǹfààní àti gbọ́ nísinsìnyí àní láàyè láti fún lésì pé kàtàkàtà ní sọ ó sì ní ká bí wá ó ní ẹlọgbẹ́ fún ọkàn tí o lárúbá kan náà ti gbájọ kí iná ni ìwọ ìta rẹjọ kí ìwọ àṣìta ni ìwọ kí lárúbá wà lọ́mọ yàwó lọ́mọlùkì yà máa pé ìwọ kí lárúbá wà ìmọ̀lò ti ké ọ̀dọ̀ ta ló ti ké tí ọ̀ ta ló ìmọ̀lò ti ké ta ló ta ló ké lọ́dọ̀ rẹ̀ tí ọ̀ màlùkì yà máa pé tọkọ ẹ̀kọ́ púpọ̀ ta ló kọ́ rọ́gìbà à ń lọ́dọ̀ rẹ̀ wípé rọ́gìbà à ń kéèyàn kórìíra ní jẹ́bẹ̀ ìmọ̀lẹ́ ti ń lò wà nù lárúbáwá ìmọ̀lẹ́ lárúbáwá ti sọ pé rọ́gìbà à ń ló kórìíra ní jẹ́bẹ̀ ìmọ̀lẹ́ ti sọ wà nù lárúbáwá o kò sí dictionary tẹ́sí rí kò sí dictionary lárúbáwá tó ń tukutu kéwú báyẹn sera nisin wàláyì bẹ́ẹ̀ náà ọ̀pá ó ní mubtada àti khabar àṣírkù bid'atun ó ní wàláyì nígbà tí ó tu ó ní ẹbọ àti bídà kankan náà ni wọ́n á wàláyì àyà méjì já kẹ́wù mo ní káì àgbákandé àwọn ọmọ ìjì jókòó síwájú ẹ̀ àníwọ́n tó lóun lọ́ọ́ mọ ẹ̀ṣẹ́ ojú jàbátá lọ á lọ́wọ́ ẹ̀kọ́ wa mọ ẹ̀ṣẹ́ jàbátá wa wọ́ọ̀sì gẹ̀rùndé wàláì tó bá yẹ pé léyìí bá tó mọ kí ó ju jàbàtà lọ ah! ẹ jẹ́ pé ẹ ti ẹ ti ẹ ti finish jàbàtà pátápátá ẹ ti ba tiẹ̀ mọ́rin <laughs> honestly speaking bẹ́lẹ̀ yìí bá tó fi lè mọ kí ó ju jàbàtà lọ o kì í wá ṣe nínú kéṣẹ̀ṣì ẹyọ kan nínú kéṣẹ̀ṣì ẹyọ kan ẹ̀rọ tí mo yọ fẹ́ tó mẹ́fà ní àwọn ìsọkúsọ wàláì ní sùkùtù nínú kéṣẹ̀ṣì ẹyọ kan yàtọ̀ sáwọn ẹ̀ka àtúfojú fò sáà tó pé ẹ̀jẹ̀ ń jàre ẹ̀jẹ̀ àtúfojú àwọn nǹkan àtúfojú àwọn nǹkan kan pé ẹja ẹja ẹja ẹja fìlì ilẹ̀ ẹja fìlì ilẹ̀ tí wọ́n yẹ kí gbogbo ẹ̀ la fẹ́ máa mú ni àbá kò ní rí kéjẹ̀sì kan ṣe jáde ọba fẹ́ ṣe kéjẹ̀sì tán bá gbèrú kéjẹ̀sì yìí fún mi pé kí n scrutinize ẹ̀ kó tó jáde kò ní nǹkan má jáde yóò tún ṣe yóò tún studio wọ̀ kó tó nǹkan kó wà nígbà tó bá tó kọ́ ọdún yẹn bá wá jáde pé ẹni kéjẹ̀sì gba ọ̀dọ́ lágbájá kan kó tó kó jáde àwọn yóò pé à ẹtì eléyìí gbọ̀jọ ajẹ́pọ̀ òun náà lódò ni <laughs> eléyìí kọ̀ wá kọ̀ wá sọ fún ọ pé kó tún bí ìṣe kó tún kéjẹ̀sì ìṣe sọ́nà ọ̀bù sànù wa sọ àwọn eléyìí báyìí aláìmọ̀kan ni wọ́n wallahi wọn ò dá kankan mọ̀ ṣé báyìí sì àwọn simple simple nǹkan nínú àwọn lárúbáwá kò yé wọn so wọ́n mọ̀ wá ìtukùtù yìí yóò mọ̀ wá affect ìdájọ́ tó ń fún nǹkan nú ẹ̀sìn ṣé báyìí sì so àyò nígbà mí ni mo ti kọ́ tẹ̀ wá ṣé báyìí sì yìí mo ti kọ́ tẹ̀ wá n bá pè fún ilé ẹ̀kọ́ kan kẹ́ máa rí inshallah ta'ala á padà rí time á padà ráyè tó ṣe kí màá máa ṣe kí ni o màá máa ju wọlé màá máa ju wọlé síbi tó bá ti ń tá a bá ti ń ṣàlàyé àwọn kankan kan tó bá ti ń di kí n fi ẹ̀rọ wọn hàn yín màá sáré jì wọlé tẹ́yìn ní orí tí máa pè ẹ̀ wàyí ńlá ó wà mí báyìí tí mo ti pèpè ààrẹ kalẹ̀ síbẹ̀ ní tìmẹ̀tọ́ jẹ́ ti lọ inshallah ta'ala àwọn náà ti mọ̀ pé àmọ́ ń pèrè àmọ́ ń pèrè dáadáa á sì padà tún pèrè tọ́lọ̀ balẹ̀kẹ́lá tó fún wa nígbà láàyè kó dẹ̀ fi aburú hàn wàrà burú kọ́nà bá lè gẹ́gẹ́ kó jẹ́ ká lè jìnnà sí. abẹ́rẹ́ wọn bá kọ́lọ́ mọ́ wa jẹ́ kí òdodo àti aburú kọ́lọ́ mọ́ jẹ́ kí wọ́n dàrú mọ́ wa lójú tí a fi wá ní mọ ìyanjú méjèèjì mọ́ la ilaha illallah. àwọn àwọn ọmọ wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wọn olórí oko káfàtà muhammadu ali jabata àti àwọn asọmọgbé rẹ̀ abẹ́rẹ́ wọn bá àti àwọn ọmọlẹ́yìn wọn àwọn òròmọdìyẹ ti ń tẹ̀lé wọn káàkiri ṣé bá ní sìn so abẹ́lọ́wọ̀n bá kọ́nà bá kọ́ bá fi gbogbo wọn mọ̀nà abẹ́lọ́wọ̀n bá kọ́nà bá kọ́ bá wa la ojú wọn ọlọ́wọ̀n bá yìí náà lọ́ba tí máa ń la ojú ẹ̀dá òun náà ló sì la ojú tiwa náà àwa náà ò jẹ́ni tó jẹ́ sí pé a bẹ́ẹ̀ tí kì bá ṣe pé ọlọ́wọ̀n bá ló fi wá mọ̀nà alhamdulillahi alladhi hadana kìí ṣe òye wa ló débẹ̀ torí kọ́tọ́ bá yẹ pọ́gbọ́n wa ló débẹ̀ ni kò tiẹ̀ ká tẹ̀lé jàbàtà rí kódà bó ṣe ṣẹ́jú kan kódà bó ṣe ṣẹ́jú kan tó bá yẹ pé ọgbọ́n wa ló débẹ̀ kò yẹ kí yẹn tẹ̀lé rí lẹ́fì máa bẹ́ kìí sọ̀rọ̀ pọ́gbọ́n wa ló débẹ̀ tí kìí bá ṣe pé ọlọ́run ọba àlekẹ́ lákàn wù wà níyàn pé ẹ̀sìn lèyàn wá káàkiri so náà lèyàn fi múra sí ń ilaha illallah sọ abẹ́lẹ́ ọba àlekẹ́ sòkòlò ọba kó sí ẹnì kọ̀ọ̀kan wa lọ́mọ àlìjẹ́nà àwọn eléyìí tá à ń ṣe yìí abẹ́lẹ́ ọba kí fi sínú sùn ọ̀ṣẹ́ wa ọlọ́mọba àlekẹ́lá kí àkọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ bú fún wa lọ́jọ́ gbéra fìyàmà alala ilaha illallah àwọn abẹ́lẹ́ ọba gbogbo etí tí ó máa gbọ́rọ̀ yìí abẹ́lẹ́ ọba kọ́lọ́mọba kó jẹ́ kó sí wọn láǹfààní alala ilaha illallah ṣetán tó máa ń wíṣpà síyàn nínú ẹ̀mí tí èèyàn máa fi ń ṣe ọ̀rọ̀ gbọ́yé abẹ́lẹ́ ọba àyíkẹ́lá kí ọlọ́ba kí ọba wa kó lè jìnà sí ẹnì kọ̀ọ̀kan wa. la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.